ìmọ̀nà yìí kó jẹ́ kó bá wa kalẹ̀ àmín ìmọ̀nà náà kó jẹ́ kí ó jẹ́ sábà bí wíwà àlùjànnà wa àmín gbogbo àwọn akọ́fẹ́ kúrò wa ní Ramadan eléyìí tí à ń tẹ̀síwájú ẹ̀ kójọ kó jẹ́ ká bá níbi tó ti lérè. kó kà sí ìbáradà tí ó jẹ́ àtẹ́wọ́gbà fún wa. àmín. mọ̀ sọ wípé òun ọ̀rá wa. إنه على ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله lẹ́yìn náà tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ àtijọ́ fún àtẹ́bùwà sallallahu alaihi wasallam ẹjọ́ ọba ara kò lè máa jẹ́ ìkẹ́ àti olùtọ́nà fún wa ọlọ́run ọba ara kò lè jẹ́ àwòkọ́ṣe rere fún wa ọlọ́nkọ́ bá ní ṣe àdìpẹ̀lẹ́ ìkẹ́ fún ànábì náà ọlọ́nkọ́ bá ní kí ànábì náà kó bá ní ṣe àlégún ìkẹ́ fún ànábì náà sọlọ́rọ̀ sọláàpù kó bá kẹ́ ń gbọ́ àwọn sàhábà náà ní àpapọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n gba ọlọ́nkọ́ bá gbé wọ́n gbà fún ànábì sí ìfá àti ìkọsọ̀rọ̀ ní àsìkò tí ara òjò yẹn kéèyàn sọ wípé mùsùlùmí lòun kò rọrùn ṣùgbọ́n wọn gba ànábì náà gbọ́ wọn ní ìfọkànsìn lọ́dọ̀ ọlọ́run ọba látara ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi wá síbẹ̀ àwọn náà wọ́n padà di ẹni ìyọ́nú ọlọ́run ọlọ́run kó bá ní kẹ́ wọn ọlọ́run kó bá ní gẹ̀ wọn ọlọ́run kó da iṣẹ́ tiwa suratul qalam eléyìí tí a اللهم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم النون والقلم وما يسطران ما أنت بنعمة ربك بمجنون وإن لك لاجرا غير ممنون وانك لعلى خلق عظيم نون والقلم وما يسرون النبي صلى الله عليه وسلم وانك لعلى خلق عظيم وان لعلى وانك لعلى خلق عظيم ọlọ́run ọba sọ fún ànábì pé ìwà rẹ ló dáa jù. ìtọ́ ọba dìklẹ́ àgbègbè ayé yìí ńlá wa ń wò wípé báwo ni ìwà ànábì ti rí sọlọ́run sọlọ́run báwo ni ìwà ẹ ṣe rí báwo ni ìrìnsí ẹ ṣe rí báwo ni ìbálòpọ̀ ànábì pẹ̀lú àwọn ẹ ṣe rí gẹ́gẹ́ bí ẹ̀bàrà abẹ́ àwọn náà á kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ àwọn náà á kẹ́sọ́ pẹ̀lú ìwà ànábì Muhammad sọlọ́run. àti wọ́n sára ibi ànábì ṣe bá àwọn àṣà abúlé àhásì ìdánilẹ́kọ̀ọ́ tó gbẹ̀yìn àwọn tí ọlọ́run ọba bá fi àléébù kọ̀ọ̀kan sí lára bóyá àwọn àlójú bóyá àwọn àlétí bóyá àwọn òlẹ́sẹ̀ tàbí nínú ara ni ọwọ́ wọn báwo ni ànábì ṣe bá wọn lò àti sọ eléyìí àfa wọn sọ̀rọ̀ fún wa nípa báwo ni ànábì ṣe bá wọn àwọn tí àdẹ́wò kan sí bá ṣẹlẹ̀ sí yàtọ̀ sí àdẹ́wò tàdámà ara gbọ́dọ̀ anábì ṣe bá wọn lò. akóyẹ pọ̀ ní gómàbí ìdùnlá pẹ̀lú báwo ni anábì ṣe bá àwọn fòkọ́rọ́ àwọn nínú ìjọ rẹ̀ báwo ni anábì ṣe bá wọn lò ìjẹ́pẹ́ méjèèjì apàápọ̀ sójú kan. Ìgbẹ́tọ̀, àbíbi bá àwọn tí ọwọ́ bá fi ẹmu sí bàtà sí kejì kan. Torí pé ayé tà ń gbé yìí kò lè mọ ẹgbẹ́ lọ. Àwọn àfa wọn ní Sàmánì yàtọ̀ lèlmarẹ́ làbúdà yàrá. Sàmánì yàtọ̀ lèlmarẹ́ làbúdà yàrá. وليس لكل امرئ غير ثمانية وليس لكل امرئ غير ثمانية وليس لكل امرئ غير ثمانية سرور وحزن واجتماع وفرقة سرور وحزن واجتماع فرقة وحزنا ويسرا وحزرا ثم سقما وعافية ويسر وعسرا ثم سقم وعافيا ويسر وعسرا ثم سقم وعافيا ومنية للمرء لا بد أن يرى وليس لكل مريض غير سنة ẹni mẹ́jẹ̀jọ wọn ní ìgbà yóò fún kálukú ní tiẹ̀ mẹ́jọ náà ni wọ́n sọ̀rọ̀ bí ẹ̀ ti fẹ́ rí láyé ọlọ́run ọba yóò fi ìdùnnú sínú ayé. sọ̀rọ̀ wá òbí náà wájú ti máa ó wà fọ́rọ̀ ọ̀tọ̀. bí ẹ̀ ti fẹ́ rí láyé yóò rí fóònù ìbànújẹ́ wà nínú ayé. wájú ti máa ó kò sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ rí láyé yóò rí àkójọ yóò kó yóò fẹ́ kójọ yóò fi kójọ. wà á fọwọ́ pàdé. kò sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ láyé yìí tó bá gbé ní e, kó fẹ́ kó nǹkan kò ní rí kójọ bẹ́ẹ̀ àtiwájú àjọ náà láti fẹ́ dáadáa àti àdá kò sáfẹ́ kò fẹ́ mú kò bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ọlọ́run fi sínú ayé. wọ́n yóò ṣe rán wà òṣèrán tó ويسرا وعسرا ثم سقما وعافيا yóò fi ìdẹ̀ra ìrọ̀rùn nínú ayé ẹ̀dá. wà yóò fi ìgbà yóò lé. fún masoko gbọ́ àdúrà ẹ̀. fún masoko wà á fi ya. wà ó fẹ́ràn wà ó fẹ́ràn. fún masoko mọ́ wà á fi ya. wà ó fẹ́ràn wà ó fẹ́ràn. fún masoko mọ́ wà á fi ya. ọ̀rẹ́ tó dáa yẹn bẹ́ẹ̀ tó kòmìnà ọlọ́run fi ààrẹ ó ṣe láwọn àṣìṣe kan. fi àwọn tó ṣe lọ́dún bá ọbẹ̀ sí ibi ìbàdàn olùmọ̀jú bá náà lọ. ọlọ́run yóò fi sínú ìgbésí ayé ẹ̀dá ààrẹ wàá fìyà yóò sì fi àlàáfíà náà dé. àwọn ẹ̀kọ́ méjì ẹ̀jọ̀ yìí ló kó jọ tí a fi ń jẹ́ ìrìn tàbí ayé. tí ẹ̀dá bá wá ń lo ayé Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu Àwọn tí wọ́n bá nábì lògbà tó lè gbé irú àwọn àdánwò yìí wá kẹ̀ wọ́n. Àbí àwa náà, à ń lo ìsẹ̀mí ayé. Àwọn èèyàn yóò máa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ wa. Àsìkò tí bá ń ṣe ibà, àsìkò tí bá ń ṣe ò lè má ṣe wọ́n. Àsìkò tí bá ń ṣe wọ́n ò lè má ṣe Àwọn èèyàn àwọn afọ àwọn Ànábì sallallahu alaihi wa sallam kò síjọ́ kan tí Ànábì ko kò bá àwọn tí àdẹ́wò dé bá tí ò bá wọn ṣe kódà ó sọ fún wa pé mọ́yìn dùnmọ́ ọ̀hún bíi khayran ẹ̀yẹ́ náà máa ń gbèrò dáadáa ọlọ́run máa ń fi kàn wọ́n máa ń gbèrò dáadáa yóò kí ìyẹn bẹ́ẹ̀ tó túbọ̀ sí pé kẹ́yìn wọn bọ́kọ̀ fún ọlọ́run fàdáwò kẹ̀mí sọ́fẹ̀ dáadáa fún mi ara sọ̀rọ̀ pé tọ́ba tọ́ba gbé wa tọ́ba ti wá lẹ́sẹ̀ lónìí kìsì pọ́lọ̀ ọ̀rẹ́ ti dára lọ́wọ́ dáadé. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون رضي الله عنه ó ní pàbí àbájú ṣe máa ń bá àwọn tí àdéhù bá bá kẹ̀s ṣe máa ń bá wọn lò ó ní bí àbájú ti kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé tí ẹ bá ti ń rántí àwọn ọ̀rọ̀ yẹn yóò mọ bùtù sí àdéhù yẹn ó ti kọ́kọ́ sọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan fún wọn àfọ́nfọ́ àwọn èèyàn yìí pé kì í sí ìgbà tí tẹ̀lé bá ṣẹlẹ̀ lóòótọ́ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìwọ́n ti gbẹ́ gẹ́gẹ́ lágbára ní ẹgbẹ́ sí òkú sí ọ̀fọ́ ní ẹgbẹ́ fámìlì yìí àbágbà yín àbí àgbà yín wá ọwọ́ ayọ̀ ẹgbẹ́ gbára lẹ́gbẹ̀ẹ́ wọn lọ. àwọn wá ní pé dó ọbẹ̀ lọ sọ òkú nù nù gbónù onílẹ̀ ọgbà ọgbà aláàjì wọn lọ àjẹlẹ̀ wàhálà òṣèlè wàhálà wọn ló ṣẹlẹ̀ kí ìyá yẹn tó kú àlọ́ba yẹn tó kú kí ìgbẹ̀mí tó ṣe lórí àwọn ẹlẹ́mìí ti gba ẹgbọ́jọ́ keje yẹn wọ́n ṣe àkíkọ̀ tó yẹn bá bímọ kò sọ fẹ́ẹ́ nìkan fámìlì rẹ̀ ọwọ́ bí àkọ́bí ìyàwó ẹ̀ ti di fámìlì yàwó

àwọn èèyàn àdánwò ṣẹlẹ̀ sí wọn ẹtọ́ fẹ́fẹ́ pé ẹ mọ̀ tukọ̀ ẹ mọ̀ ti pé o ẹ mọ̀ ti pé o iṣẹ́ wo ló kọ́ ìyàwó ẹlẹ́kọ̀ọ́ nípa táwọn ọba ṣẹlẹ̀ sí èyàn kì í ṣe pé fúnra ẹ̀yẹ o nígbà tí bàbá rẹ wá kú àbí ẹnìkan tó ṣẹlá súnmọ́ rẹ̀ ló wá kú ló wá ṣe bọ̀ náà ayé àfárá ẹgbẹ́ rẹ ẹgbẹ́ ọ̀rẹ́ yóò kò lè gbọ́ yé bá ẹ̀kọ́ òun ti ṣáájú ní pẹ́tọ̀ nínú ayé dà ń lè yóò ọlọ́run ọ̀gá ọ̀gá kẹjọ máa wò ó àbújá látàkùn lọ àlàáfóṣe kó ìlànà kọ̀ọ̀yọ̀ ẹ̀bọ̀dọ̀ sọ kankan lórí ara yín àbíkọ́ jẹ́ dáadáa o fa iná ní màláyé kata tó àmínú náà làbà sàkó ló. turugba àwọn màláyé kan ọlọ́run ọba tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ báyìí láti kò tí ṣẹlẹ̀ àjálù bá ṣẹlẹ̀ ntẹ́ ẹ bá wù yẹn wọ́n ti sọ pé àmì ń kórè bẹ́ẹ̀ fọ́. turugba pé inú ẹ̀kọ́ àlejò Muhammad sasala ara nígbà tó ti bá wọn lò náà ní àlejò kọ́ sọ àwọn ọ̀rọ̀ ẹ̀fẹ́ ńlá ẹ̀fẹ́ rabata ìmbẹ pẹ̀lú àjẹwò rabata ẹ̀fẹ́ mi sọ ẹ̀fẹ́ ńlá sọlọ́wọ́ ọ̀bẹ pẹ̀lú àjẹwò ńlá ni wà inna Allah ìdá àbà qawman ìbìtàlá àhùn. ọlọ́run bá tẹ̀lé tó bá ní kí àwọn ọjọ́ kan wọ́n ṣe wá pẹ̀lẹ́ tó bá ní kí àwọn ọjọ́ kan yóò fi àdánwò kàn wá ọmọ ọ̀rọ̀ bí yá ọ̀làwọ̀ rẹ̀ bá àmọ́ wọn bá ń sọ́ọ̀kì tó fọlá ọ̀sọ̀ ṣùgbọ́n ṣe bá bọ́lọ̀ bí ah, wá ọlọ́run ti wá وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو اللهم اكشف عن البلاء والوباء kò sí ẹni tó lè mú àdéhùn rẹ kú òfin ọwọ́ tó ju ọlọ́run nìkan náà lọ. ìyẹn mùsùlùmí kan ìrìn sọ́hù àlẹ́ kò lè ṣe nǹkan di. wọ́n yẹ pé sọ́gbà yóò náà ní kọ́ fẹ́ ṣe dáadáa fọ́ ọlọ́run dáàbò ti kàlà òtẹ́ni tí ó sọ pé ọlọ́run àlágbọ́já kọ́ yẹ kó sí fún. Òhun alùkọ́ ìrù sọ́wọ́kọ̀ ìbáàdé. Ọlọ́run ló ní kápá lórí gbogbo ẹ̀dá pátátá. Òhun alhaki mọ̀lúkọ́bí. Gbogbo tó bá ti pátá ẹ̀rì ọgbẹ́ mẹ́ ẹ̀rì òye mẹ́. Àdébí sọ́lọ́ àrùn sọ́lọ́rọ́ ó fi eré ìpìlẹ̀ ẹ̀kọ́kọ́ àwọn ẹni àdẹ́wò bá kàn wípé ọlọ́run ọba kò ọlọ́run òye tẹ̀ tí wọ́n nìkan ọlọ́run wọ́n nìkan kọ́kọ́ tó yẹ kọ́ jẹ́wọ́ èyí ó ti kọ́kọ́ gbọ́ yé wípé iná ìdọ̀mọ̀lìjàzáì máa ìdọ̀mọ̀lìbàlà ẹ̀sẹ̀ ńlá ń bẹ pẹ̀lú àdéhùn ńlá wa iná mọ́ ìdá àbàkọ́ ìbìtàlá ọlọ́run bá ti di níbi àwọn àkàyọ́ kí àdéhùn kan. àhàtàkìdù mi dùn ní إن يردني الرحمن بدر لا تغن عني شفاعتهم شيئا ولا ينكذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون كلمة الله سبحانه وتعالى أوفي النبي يسي على يبقى صلى الله عليه وسلم wọ́n ní àbíbi sáájú náà sí àbíbi pẹ̀lú àwọn tí àdánwò bá tó kàn ní pé àbíbi máa ń pè wọ́n síbi sùúrù kí àdánwò tó dé ó ti wá àtìkà rẹ̀ ládàá ọ̀rọ̀ ajé tẹ́tẹ́ àbíbi òdòwà kọ̀ ẹ̀mú ẹ̀sìn sùúrù ẹ̀mú sùúrù. أخبر أبو سعد بن زيد رضي الله ọ̀nà tẹ́tí àmẹ́gbà sallallahu alaihi wa alihi wa sallama ìtọ́jọ́ tó kàdà bí olè ìwòjì sọ́rọ́ ọba inna ibna li kọ́bìnà fàbínà oníwòjì sọ́rọ́ ọmọ ẹ̀wọ̀n kẹ ọmọ ànábì obìnrin nílé ọkọ̀ lọ́la tó sànàbí òye ọmọ ẹ̀wọ̀n kẹ ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ àbí mọ́ ẹ̀pọ̀ bí kọ́mọ wà ní stéètì kó mà tó yẹ pé ìyẹn ti fi ah, ẹ̀mí ìdí ń lọ ọmọ ànábì sọ̀sọ́là ọjọ́ tí ọmọ ọmọ ànábì lọ́wọ́ ànábì òṣìṣẹ́ yẹn ọmọ rẹ̀ wá ránṣẹ́ sí ànábì ìgbé náà bí ọmọ ẹ̀kọ́ sọlọ́lọ́ ànábì ọ̀sọ́lá wà ń sọlá yókè òṣàlá ànábì ọ̀wà lọ. ànábì wa ní ti zainab wúra sí pé kó lọ bóun sára náà sí. tó bá wá fọlá bọ̀ síta kọ́ wá sọ fún yí pé inna lillahi ma akhada wa lahu ma ìtọ́lọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yìí ọlọ́run ló ní. ìtọ́ bá fún na ìtọ́lọ bá fún yẹn náà ọlọ́run ló ní wọ́n kúrò lọ́rùn ìdáhù bí ajẹ́lẹ̀ mùsàmbà. ìtọ́lọ bá fún yẹn àbí ìtọ́lọ gbà gbogbo ẹ̀rọ ti fi àsìkò tó fi fún yẹn sí àsìkò tó fi gbà náà ṣe kíni o fàṣẹ. Fàlùfẹ́fẹ́ àrẹ́bìnrin ẹ̀ sọ fún kó ṣe sùúrù wájú àtàtẹ̀ kó sì máa retí gbọ́dọ̀ àwọn afáà ní kí sábà bí òfin lọ sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ ọ̀gbà ó ní wípé kó lè bá a dẹ́ni ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run kó lè bẹ́ẹ̀ ní ọmọ ìgbà sọ́dọ̀ ọlọ́run wípé èmi yìí gẹ́ láàbùnà àǹkà ní ọmọ ìṣẹ́ ilé ìtọ́pẹ́ tọ́lọ̀ máa fẹ́ ti ó ti kí ni òun ẹnì kan wá kọ́ kàkú lọ ọ̀nà ẹ̀bá ń gbẹ́mẹ́ pẹ́ ara bá gbọ́n wà tẹ́kọ̀ bá dé bẹ̀rẹ̀ lónìí kí kọ́ kíkú máa ikú gbẹ̀gbẹ̀ rẹ̀ ní ẹni. kúlì nàmà àdìrú rọ̀bì wàlà òṣìríkù bí àhàdà kúlì nílà múlikùlẹ̀kùn dọ́rọ̀ wàlà rọ́ṣọ́dà kúlì nílà yìí jí ọ́ ní ìrìnà lọ́yìn áhàdù wàlà náà jìdà mí sọ̀sọ́là ọ̀dá ọmọ rẹ̀ padà sí tọ̀hídì ìyàwó àwọn obìnrin wọn máa ń pè kí ọ̀fẹ́ ìfẹ́sì mo fẹ́ sọ yìí tóbìnrin bá ń lọ bí lọ tí ìwà máa kọ inú káwọn bó ti wà bẹ̀ kẹ́rin bó ti ṣe tọ́pẹ́ bá wà bẹ̀ kí ní fáyidà nígbà tó ti ṣe pọ̀ ní ó gbẹ̀bẹ̀ tí ẹ̀ ń wù ní ẹ̀ ní kíníkà kíníkà àfikún ká mọ̀ ní àánú àwọn ìyàwó wa tó bá fẹ́ bí wọn ṣùgbọ́n ó wà ń bẹ̀ o kò sí ń bẹ̀ o Allah subhanahu wa ta'ala nìkan dẹ́nu ọ̀pàlà sí lọ. sọ wọn níbi kọ́ ọmọ ìlẹ́kọ̀ọ́ yìí pé mo rò pé kí wá yẹn yóò ní kébì ọmọ yẹn mẹ́bọ̀ inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa indahu bi kulli wa kullu shay'in lahu li'ajalin musamma gbogbo nǹkan tí wọ́n dọ̀rọ̀ ọlọ́run ọba lásìkò tó ti fèsì ẹ̀ńtẹ́ Zainab wọlé sí ànábẹ́ sálá ọwọ́ àbẹ̀tí Zainab ṣùgbọ́n kọ̀ tẹ́lọ́rùn. ọwọ́ agbóra ni ẹ̀fà sábà pé ọlọ ọsọ fún àmẹ́bí pé kódà òun ti búra wípé ànábì ọwọ́ àfẹ́dà ọ̀gá òun ti fọlọ́ múra wípé ànábì ń bọ̀ sallallahu alaihi wa sallam ọkọ̀ ọ̀rọ̀ pàtàkì gbogbo oúnjẹ ilé ilé ìkejì àbí wájú wọ́n máa wò sáà gbọ́dọ̀ ọba dáadáa wọ́n máa dùn bari bi shadi dai ko dare sadu da umara ko wanda ba sala mu'adh bin bambe ati ubay ibn ka'ab àwọn sàn mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ ló sábẹ́ tó àdìjáde mi àtàwọn èèyàn kọ́ta àwọn ọ̀hálà wọn wá dìde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọn lọ sọ́dọ̀ Zainab. bàtà rẹ̀ bí sọ́dọ̀ Zainab ìyá yìí ó gbé ọmọ fún ànábì sallallahu alaihi wasallam. níta ìgbàdá tí obìnrin gbọ́ ọmọ fún ànábì sallam ẹ̀mí ọmọ ẹ̀mí ó ti ń ṣe ibi agbára ìpìpìdí sọ nípìn ìgbọ́fẹ́ jáde lára. ẹ́ fàfà àbọ̀ àyìnbá bí ànábì ṣe rí sọmọ ẹgbẹ́ ń ṣe ẹni tí pọ̀kà kú ojú ànábì sallallahu alaihi wasallam méjèèjì ọkà ìdá omi sallallahu alaihi wasallam ẹkún jáde lójú ànábì sallallahu alaihi wasallam. sábì sọ̀rọ̀ bá dà ní ya Rasulullah máa ha bá ọ̀nàbì sọ̀rọ̀ rẹ̀ wà ní kẹ̀kẹ́ wọlé tó ń ṣe ẹkún wà rẹ̀ mọ̀ lójú ní ànábì. ó ń ṣe ọlọ́mọba ní àbí rahma sórí ẹ̀ tó mọ́ta lójú mi yìí ẹkún kẹ́ ni kí ló kò jẹ́ máa ẹkún kẹ́ jaala allah kulubi ibadihi ọlọ́run bá fi sí ẹ̀mí àwọn tó bá jẹ́ ní ọlọ́run wọn bá ní àánú àwọn ẹ̀jẹ̀ bá rí àbúrò tó filẹ̀ tí wọ́n lóbi lọ́sẹ̀ bí ọmọ ẹnìkan kú wọ́n wà bú ẹ̀rìn kódà àwọn àwọn tí mẹ́rin nìkan o kódà nígbà tí wọ́n gbọ́ pé màá mú kíníkà sí kíníkà wọ́n kàn bú ẹ̀rìn. lọ́wọ́lá ìdá bálagọ́tì وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون وأنتم حينئذ تنظرون Ibu kayak orang dah dua, mereka mereka berbual, kamu buat. Apa kamu buat dapat aku dapat? وأنتم إليه تنظرون ونحن أقرب إليه منكم ولكن tó bá gbọ́ pé àláwọ̀ tẹ̀lẹ̀ náà lórí wọn mọ̀ yí pé tó ṣẹlẹ̀ sí yóò gbà lára lórí ẹ̀ ṣùgbọ́n sí ẹ̀rí làbí bá pàdé rẹ̀. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صلى الله عليه وسلم ó fi eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ tara ọmọ rẹ̀ wípé tọ́ díẹ̀ tẹ̀tẹ̀ rí ni máa tó ti bá wá dọ́mọ̀ bá ṣe òde ṣe ṣùgbọ́n kí ló wá ní ọ̀rá mi ní sọmọ́. ṣàpẹ́ ìlú èlé ẹ̀kọ́ pé pé àlẹ́ ẹ̀rí ọmọ rẹ̀ ní kó wá kò tiẹ̀ dáhùn. ṣùgbọ́n gbàdágbà ẹ̀kọ́ ni ó fẹ́ kọ́ pé bí mo wá o bí mi wá o dọ́mọ̀ bá ṣe lóṣù. nígbà tí wọ́n á di ojú ẹ̀ pé ah, kí ni ìdòdó àti wàá sọ ẹ̀kọ́. Ìyẹn pé ó fi hàn wípé àrẹ́bí ilé àánú sí ẹni àdẹ́wò. Qul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid àlejò lẹ́yìn ìpò sọ́gbọ́n ìwà àti máa ń kọ́ wọn ní bí ọ̀gbẹ́ni tó ṣe àti abáṣíwájú ẹ̀ ṣe sùúrù àbá ẹ̀yìn ẹja pẹ̀lú sùúrù ìwọ gan ò rí àmì sùúrù lára rẹ tó irú wà sí wo ni ẹ ó ṣe wà sí fún àwọn èèyàn ìgbà ara tẹ قل مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبر على سبيل لها النبي صلى الله عليه وسلم قد قال لي أجاو بنيك obìnrin yẹn ń sunkún pẹ̀lú rora ní ẹ̀jẹ̀ sàárẹ̀ ọmọ rẹ̀ ọmọbìnrin yẹn kú obìnrin yẹn wá dúró bẹ́ẹ̀ wọ́n sunkún ẹkú kíkẹ́ ló ń sun àdébìwá kọjá sallallahu alaihi wasallam ó sọ lọ́wọ́ wa rí ha ilé ìpọ̀ fa ìtàkìlá arábìnrin ìpáyà ọlọ́run bá wà síbìrì kó o sì ní sùúrù lórí tí ọba rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ọ. ìtara ní sọ̀kọ̀ lọ́dún báńgá sallallahu alaihi wasallam náà ní obìnrin yóò fẹ́ ó ní ilayka anni fìtìẹ fìtìẹ ilayka anni di alámọ̀rí rẹ̀ di alámọ̀rí rẹ̀ mú fa irú wọ́n ti wá sí gidi sùúrù Tàbí báyìí, Ànábì sallallahu alaihi wa sallam lọ́wọ́ wàhálà ń ta obìnrin yẹn wò sí dáàmà pé kò Ṣùgbọ́n ara ń ta lọ́wọ́, kí ọmọ òun ẹkún ló tọ́lá báyọ̀ wa, tọ́lá máa fi tó tàbí kọ̀mọ́ márùn sallallahu alaihi wasallam. àdúgbò wa torí ẹ̀kọ́ gbèsè pé sábàbà yìí. àdúgbò torí ẹ̀kọ́ ní ẹgbẹ́ kò fi géèmù tó gbó mọ̀ wípé ó fẹ́ kọ́ ní ẹ̀kọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń ṣe sùúrù. ó ń ṣe ọlọ́run sọ́lá okò rẹ̀ rẹ̀. táyé wá dáwọ́ ìwà sọ fún bòde yìí pé à innahu nabiyyun sọ́sọ́lá. ẹ mẹ́tẹ́ bá sọ̀rọ̀ ní arábìnrin alẹ́bí ọlọ́run yẹn. pẹ̀gbẹ́ ń dé má sọ bẹ́ẹ̀ fún fún yẹn kí ló ojú èèyàn dáa kílẹ̀ kílẹ̀ alẹ́ kò. anabi Ọlọ́run. anabi Ọlọ́run kọkọ ọdá bílẹ̀ kẹ. téèyàn bá jẹ ọdún imáni. káyọ̀ tí òdiwọ̀n yẹn kéwìn wọ́n dá mẹ́bí nǹkan. ṣé òun gbàgbọ́dá mẹ́bí kò yẹ kó mọ̀ yìí pé. وإذا ذكرت محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد فاذكر مصابك بالنبي محمد صلى الله عليه وسلم وعطى بابا النبي صلى الله عليه وسلم obìnrin bá wá sí ọmọ ànábì Muhammad sọsọlá kó wá bí ànábì ṣùgbọ́n ìmọ̀ tó ń di pé fọdàmọ́tà jẹ́ ìdáhùn bá wà bí pàtó bẹ́ẹ̀ náà ànábì kò bá gẹ̀tìmánù kẹtẹ́ mẹ́ kò rí security kò rí ó ń fẹ́ ibi ànábì lọ́rùn rẹ̀ ó ti fojú bí àwọn mùlùkù àwọn àwọn tẹ́mọ́tẹ̀jọba ní àwọn àwọn ìjọba rómù àwọn fáríìsì pẹ́sì máa ń dọ́lá tó sọ wípé tí ọba wọn gáàdì oṣù kẹtọ rọba gẹrẹ ẹ ti kọ pàdé gáàdì jẹ ọgbẹ ẹmẹyẹ gbùdókì wó ni ọsà wọlé fàkọọlẹ obìnrin àwọn olóyún òjíṣẹ́ Ọlọ́run ọba ah, lẹmọ àárò kí n dọ ọgbà mi tí wọ́n wọ́n lé dọ́ọ̀mù kí wọ́n sọ̀rọ̀ bá ń sọ oṣùṣẹ́lọ́gbà sallallahu alaihi wa sallam àrẹ́bí ọmọ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ oṣùṣẹ́lọ́gbà ní ìlànà sọ́bẹ̀rẹ̀ ìlànà sọ́dí bá ti kúùlà. ẹnìyẹ mama sùúrù dání kẹrẹ sílẹ̀ kẹkẹ kúṣe pé nǹkan akẹrẹ kékeré yóò ṣe sùúrù nígbà tí nǹkan bá kọ́kọ́ ṣẹlẹ̀ gbàrà lọ́dàájú. bàbá tó yẹ kọ́kọ́ ṣẹlẹ̀ kó o tó túrú lásìkò yẹn lọ́dà sí. ẹlòmíì wà mẹ gbàgbọ́ àdéhùn sẹ̀rẹ̀ jẹ́ wẹ́yà ọlọ́run kára akẹ́ nìkan tó ẹnìkan olólùfẹ́ rẹ̀ kan kú àbí nìkan. ọ wàá ti dùrù ọjọ́ kìíní ọjọ́ kejì wọ́n ní ẹjẹ́ wọn ọjọ́ ọwọ́ àti jẹ́kẹ̀tà wọn ní oṣù gbà fọlọ́ báwùlẹ̀ gbà fọlọ́ mọ́. so mo gbà wẹ́ lọ́wọ́ ẹ wọ́n jẹun. Hmm. so asọ́bìrì ìdá sọ́ọ̀dì àwọn afọ àwọn ọ̀dà níbi sọ̀fẹ́lá ọ̀dákẹ́ kò bú alábìnrin yẹn wọ́n fẹ́ jẹ́ kó rí ẹ̀kọ́ ìṣesúlà. ọ̀sẹ̀ àmọ̀rúnà náà sẹ̀bírí bèrè wàtàn sọ́ọ̀nà fúnṣẹ̀kùn وأنتم تتلون الكتاب فلا تعقلون وما كان لنفس أن أنزلنا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الآخرة نؤتيه منها وسنجزي شاكرين الله صلى الله عليه وسلم ó tún mọ́ nínú bó ti mọ́ bá àwọn tí àdáwò bá fẹlẹ̀ sí lò àsọ pé ọkọ̀ tí wọ́n ṣe wà sí àdánwò tó dé tọ́ba dé yóò fún wọn ní sùúrù ó tún jẹ́ kí wọ́n ní sùúrù lára àwọn nígbà tí ń dádáwò kàn tó sọ̀rọ̀ tí ọ̀dà sí. àníbi tí wọ́n á ní sisi kà sọ́lá wà sọ́lá ra ìmọ̀ ń sọ ẹ̀fẹ́ tí àdánwò bá rí ẹ̀ dádáwò bẹ̀rẹ̀ sí àmì tí ọkọ̀ máa sọ ẹ̀fẹ́ tí ó rí fún níbi àdánwò lẹ́yìn tó dé. àkọ́kọ́ ṣùgbọ́n tó wá tó wá pọ̀ yóò wá sọ pé a ah, ti wá rí iná lọ́wọ́ ṣe sùúrù iná tẹ̀gbà fọlọ́ náà báyìí báyìí tẹ̀sí bá ń lè bẹ̀rẹ̀ láti lè bá kí owó ah, tó yọ bá náà wà pé ìgbà fọlọ́ náà ló ti kí mo jù bẹ́ẹ̀ lọ kò padà wá mọ́. ó yàrá ìgbà Muhammad sallallahu alaihi wa sallam ìṣesí ẹni pé ìdájọ́ la sàkàlẹ̀ bá jókòó sí àwùjọ kan ẹgbẹ́ tó léyìn lọ́kọ̀ọ́ mi àtàbí àmì sábà dá jókòó ara ẹ̀kọ́ ni pé àyè tí ẹni dárí ni ọ̀sán kọ́ kí ó kà rárá ara ẹ̀kọ́ ni pé àrẹ́bẹ̀ tó kí ni o kì í sábà dá jókòó sábà bá jókòó báyìí ẹgbẹ́ tó léyìn lọ́kọ̀ọ́ mi àtàbí wọn bẹ kẹ́kọ̀ọ́ kódà kó jẹ pé kẹsì pé ó ṣe wá sí wọn mọ wò ọwọ́ kẹfẹ wà mẹbi yẹn wọn mọ pé ẹ̀kọ́ kò jáde ìmọ̀ràn tuntun mẹ ìmọ̀ pé ẹ̀kọ́ wà béèrè béèrè ìmọ̀ ìgbé àbájú ló ti ẹsẹ̀ kankan ẹ̀kọ́ nìyẹn fọlọ ẹ̀kọ́ bẹ kẹ́kọ̀ọ́ níbi kó lázàmà àfọ àrẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mọ ẹ̀kọ́ kódà kó jẹ kọ nǹkan síra nípa pé bóyá kẹkẹ ló ti ṣe ọkùnrin wa ní wàfí ìmúrọ́jọ́l nínú àwọn táwọn wọn mọ́jọ́ kò di ànábì sallallahu alaihi wasallam láwọn onímọ̀ ní fàgẹ́yà ọkùnrin kan mẹ́rin àwọn oní ọmọ ìkéré ọmọ yẹn kéré gan. yàtí ìbìnrin kan fi lọ rí ọ̀yàkàlù wẹ́rì àdáyé ọmọ yẹn bó ti ọmọ tẹ̀lé pé táwọn bá ti jókòó ọmọ yẹn yóò ra jọ wẹ́ yọ gbẹ̀yìn rẹ̀ wá. ẹnìkan bẹ́ẹ̀ kéré dáa bá ti jókòó ọmọ ìkéré ọmọ ìyàwó lè lọ́mọ yàrá tẹ́lẹ̀ báyìí yóò wá gbé wá ti sọ́mọ lẹ́yìn àyè àgbè yóò gbé síwájú rẹ̀. ọkọ ìrọ̀lẹ́ yẹn sẹ́lẹ̀ adùn àbí ọkùnrin yẹn níjọ́ kan yí pé ìdúná ọmọ rẹ kékeré yìí àtọ̀hìn gbòho tó nífẹ̀ẹ́ rẹ̀ faqala ya Rasulullah ah, uhibbuka Allah ahabbaka Allah kama uhibbuhu ó ní wà níbi sọlá ọkọ̀ fẹ́ mi mo ti nífẹ̀ẹ́ ọmọ yìí jẹ́ n pé kọ́lọ̀ ọ̀gbọ́n ó nífẹ̀ẹ́ rẹ̀ ni mo ti nífẹ̀ẹ́ ọmọ yìí. Ala yẹ dọ́là lẹ́nu bá àlàbà. Ó ti sọ yí yí pé bóun ti nífẹ̀ẹ́ rẹ̀ tó pé sẹ́nu pé kò sí tó mọ ibi tí wọ́n fẹ́ yìí ti pé kọ́lọ́ tọ́lọ́ bá lè nífẹ̀ẹ́ kò sí ti tọ̀ bẹ̀ kẹ́ ti tó oṣiṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọgbọ́rọ̀ yẹn ọ̀pẹ́ sásìkò tí wọ́n sọ̀rọ̀ yẹn lásìkò díẹ̀ àmọ́ àtàlùwọ́lá kì ọmọ yẹn kẹfẹ́ ọmọ yẹn wá kú ọmọ kékeré yẹn ọmọ yẹn kú gẹ́gẹ́ bí ọmọ nìyẹn. fàmtánà àrọ́jú ọkùnrin yàrá ló kílò ọba wá sí alukọ̀mọ́ àyè àgbọ̀rọ̀ tó sà ọba wá rán. mo ká farabalẹ̀ bí wà á dìde ọkùnrin yàrá wá wípé ọmọ yìí ní náà nínú tó bá múnú òun dùn àbíbí náà mẹ́kọ́ láìkẹ̀ òun pé yóò ti bá yóò sàwọ́ ọkùnrin yàrá wá rán. torí pé ó wò ó tó ń bá ní kó wọn mọ̀ wá òun mọ̀ ẹ́ àgbọ̀yé ẹ̀dà ní pé ní tó sọ yẹn reality tí ọmọ ẹnìkan bá kú lákọ̀dà lọ́wọ́ nígbà tó bá rí àwọn ẹgbẹ́ yóò máa tọ́ wọn gbá bọ́ọ̀lù tọ́jú wọn ti bá yóò máa bí títí àgbà kájílábájá ti mìíràn nínú ìlú òbá tí wọn sáré káàkiri ayọ̀. èsù tí yóò bá sọ́ra èsù lè fi kíní yẹn rán léyìn nítorí pé ah, ìfẹ́ mi banújẹ́ ah, ah, náà ti máa fi ń tí ti rí àwọn méjì na nínú bàbá ndị ó sì fẹ́ àti fẹ́ àti bùkẹ́ mi bọ̀kínní ẹ̀ máa fi àbí reality ọkùnrin kò wá wá ọkọ̀ mẹ́ ọ̀wá jókòó ń bá ti wá òun mọ̀ sí kí ni o wọ́n mọ̀ wá gbogbo ọkùnrin fẹ́ sàfẹ́kù rẹ̀ ní jókòó ẹ̀kọ́ gbọ́dọ̀ lé pé ah, ẹnìkan wá àrí abẹ́rẹ́ ẹ̀yin kí ló dé tí bìrì lágbájá máa ń rà àdìgbò wà jókòó bẹ́ẹ̀ à kọ́ọ̀lù àwọn ènìyàn lọ sọ̀rọ̀ lánàá ẹ̀ àwọn ènìyàn ní òkúṣẹ́ ọlọ́run ọba ọmọ rẹ̀ tó orí yẹ ó ti kú wọn á sọ fún àmì ìsàlá àmì ìsàlá ó dùn àmì ìlà kò pẹ́ nígbà náà fàlákà ìsàlá àmì ìpadà parí rẹ̀ pàṣálà فأخبره أنه هلك النبي بليه يقول ما يقول لي إذا يدعو وقال ما يدفوه فأعزاه عليه ثم قال يا فلان وعمل قوله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أتجري يتفوض عني وتفوض علمي بلده يتفوض علي وسلام عليه ولا بجاء أيما كان أحب إليك أن تمتع به عمرك èwo ló tẹ́ jù nípa wípé kí ọjọ́ orí rẹ tó ń lò lọ ìfọ́ máa lò pẹ̀lú gbádùn tọ́mọ yìí ti lọ báyìí haula ta'ti gadan ila babina biwabil janna kọjá pọ́mọ yẹn yóò máa lògbé sí ayé lọ kọmọ yẹn pẹ́ láyé tí ló ń rọrùn ni àbí kó jẹ́ pé tó bá di ní ọ̀la àlùkìyámà ó rí ọmọ yìí ó ní bí ẹnu ọ̀nà kẹ́kẹ́nu àlùjẹ́nà àbí kọ́ ọmọ ọmọ yìí mẹ́ tó jẹ́ pé yóò ti ṣáájú ẹ̀ débẹ̀ kẹ́mọ̀ retí ẹ̀ pé wá wọlé lẹ́kùn sọmadeke tẹ n pinni si tó bá ní pé àbí kò tẹ̀sí lọ́rùkọ́ bẹ́ẹ̀ máa gbá yé gbọ́dọ̀ tọ́mọ yẹn bá wáyé rárá. ní táìmù yẹn kó mọ́lẹ̀ kejì yẹn ó súnmọ́ bí olè òmù pé bówulẹ̀ bá lọ́kọ̀ náà kò lé nǹkan yóò lè rí bẹ́ẹ̀ mọ́. Hmm. bọ̀ anábì sọ bẹ́ẹ̀ kó lè bá a súnra káyí pé nínú kọ́ bẹ́ẹ̀ múlẹ̀ lò tẹ̀mí lọ. àti kọjá pé kó orí lálùkè rẹ̀ kọjá Kullu nafsin dha'iqatul maut. Ọmọ yẹn ni ìwòjú sọ ọlọ́run ọba ó sílẹ̀ kàn jẹ́nà fún lóṣèkí Àwọn sàbí bá ní àrẹ́mi yóò ti fún un bó o ní bẹ̀rẹ̀. Ẹnìkan ní ya Rasulullah, dúwà nàbí o, aláwo ọ̀sọ̀tàn àmìkú nìdá. Yá kí ààrẹ o, ṣé o nìkan ló mérù tíkẹ́ẹ̀tì bá ní àti gbogbo wa tí bẹ̀rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí? ẹwà àwọn sọ̀hárà látòbìláwùn fi àmúwálìkùn wọn fúsìkùn wọ́lá tẹ̀sìmàrún náà nínú alẹ́bí náà ó ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ولو في تلقى aláwo ọ̀sọ̀ tara mi kò lè rà tí òun nìkan lórí tíkẹ́ẹ̀tì rà gbogbo àrẹ mi bá lè kó lè kó gbogbo yín náà ni gbogbo ẹni rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí kó náà máa tẹ̀ máa wí pé ọmọ yìí yóò wà nínú ọmọ ẹni tí ó sì lẹ́pàá ìtẹ́nà fún un. Hatta ke hari mi kárẹ̀ ìjà náà tó ti yẹ níwọ̀n bá gbà tó ti dẹ̀dá eléyìí ní ìgbàlá lọ́rọ̀ fún àwọn ṣùgbọ́n ìlú orí o túmọ̀ sí pé ọmọ pẹ̀lú rẹ̀ o tó ti yé ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ àwọn nǹkan yìí ni yóò mọ̀lẹ́ tẹ̀sí ìwù tí ó bọ̀rọ̀ gbẹ́tọ́ ọlọ́run àkọsí wàhálà a ní nǹkan tí a níbi tí ọlọ́run ti bàrà dì fún ilé ìdíje sáré bàbá Muhammad sallallahu alaihi wa sallam. bákan náà dàbí aṣọ fún ẹ pé ọlọ́run bá fi pa ẹ̀sẹ̀ rẹ. náà kódà níbi sọ fún àwọn sàábà débi wípé kò sí abẹ́rù kan tó tẹ̀sí mùsùlùmí báyìí àfikọ́ jẹ́ wípé ọlọ́run ọba yóò fi kọ ẹ̀sán lẹ̀ gbà wọlé àti mọ̀ wọ́n. bákan náà sọlá máa ń gbẹ wọn ló gbẹ wípé àlùjẹ́ńdà ní ẹ̀sán àdánwò tó máa fi kàn ẹrù ẹ̀ gẹ́gẹ́ bí sallallahu alayhi wa alayhi wa àníbi tí bá sọ̀rọ̀ pé sọ́lá fún wípé ọlọ́run lè tó jù bẹ́ẹ̀ tó kékeré pé pé tó jù bẹ́ẹ̀ tó wá bọ̀ kí Ìkànnì ọ̀jọ̀gbọ́n ó ní pé nítorí kọ́kọ́ wọ́n sọ pé òun sọ pé alhamdulillah wọ́n á rí kí ó ní òun òun pé in tó ṣẹlẹ̀ sóhun yìí gbà tó kọ́kọ́ dé sóhun bí bí sọ́ọ̀tì ṣùgbọ́n yóò padà máa dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ òun sì wá wò wípé ọlọ́run bá kápá kún fi tó tóbi jù bá ń lọ tó gbé wá ó mọ̀ sí ọmọdé ọmọ gbélé nǹkan ga jù tó fẹ́ gbé lásìkò ẹ̀ ṣe kí ni o ló gbé wá torí pé ìlànà àlọ́ ó ń ṣe yóò sọ̀rọ̀. للشيخ عليه وسلم يا عائشة رضي عنها قل إن شاء الله فضل وسلم بابا بينه وبين الناس أو خشم ستنا فإذا الناس قلنا وراء أبي بكر وإن شاء الله ربنا جاك àdúrà ìfẹ́lá ọ̀rọ̀ àwọn sí gàdá لا ìgbà tí ara nàbí òde ara rẹ̀ òde nígbà náà sallallahu alaihi wasallam ọwọ́ àrí àwọn ẹ̀ tí wọ́n ti kírun abákiri ṣe ìmáàmù fún wọn. فحمد الله على مراعي من حسن حالهم رجاء ان يخلقه الله فيهم بالذي رعاه màá mi rí wọn báyìí pé ọlọ́run ti ẹ̀sìn wọn ń kírun lọ àbúrò àti mẹ́mọ àwọn èèyàn dẹ̀wà kọ́ńtẹ́tẹ̀ inú ànábì dùn ànábì dúpẹ́ fún ọlọ́run pé àdúpẹ́ àti lẹ́yìn ìfilẹ̀. ó ní bàbá mi wà tó bá wọn àdúgbò ayé ayọ̀ anáàbù àdébí dẹ̀ yìí rẹ̀ ayùmọ̀ ahad nínú náà àwọn ọmọ mi nínú òṣùpá bùbù sí ìbàtì àgbẹ̀dẹ̀ nìkẹ́ nínú tí àdéhùn bá tẹ̀ nínú yín kaba dé sí àfọlẹ́ta azọ̀bì mùsùlùmí bá ti yìí bí i àmì nà mùsùlùmí bá ti lọ́dẹ̀ tó sí àdàbí kọ́ máa gbé sí ẹgbẹ́ mùsùlùmí àtọ́nà tó fi kàn wọn àdàbí Muhammad. ẹ gbọ́n sọ ẹni ẹni yìí wọ́n kí n lọ́ ní ọwọ́ àtúntò wá sọ wọ́n bá wọn sọ̀rọ̀. ike ẹni tí mùsùlùmí àtọ́ bá dé nínú yín ẹ̀yìn sàárà ẹni inú yín tábìlì ọkọ̀ bá dé kọ́ máa gbé àdéhùn yẹn kọ́ máa gbé sí ẹgbẹ́ ní ọlọ́run ọba ti dùkọ̀ wọn. ìlà فاذكر مصابك بالنبي محمد فاذكر مصابك بالنبي محمد أو جواني فإن أحدا من أمتي ألم يكن نسيا لكجل وملي والنبي صلى الله عليه وسلم لن يصاب بمصيبة بعدي أشد عليه من مصيبتي kò sí ẹnì kankan tí ọlọ́run ó fi àdéhùn kankan nínú ó mọ̀ yìí tí ó wà lé ní ìtọ́lọ́sí kan lọ sallallahu alaihi wa alihi wa sallam tó bá rí bẹ́ẹ̀ bóyá ti wá ti sùúrù tí nǹkan kan bá ń ṣe wọ tó rántí pé tẹ̀lé mi ti bẹ́ẹ̀ lọ kódà kó o kó bá tẹ̀ wọ àdúgbò yìí tó bá wò ló tó ń gbé tó bá wò pé àwọn tẹ́jọ́ dàgbà ó rẹ̀ sí ti ẹjẹ́ jẹ́ lọ. am hasibitum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum مستهم البأساء والضراء وزلزلوا وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أحسب الناس أحسب الناس أن صدقوا وليعلمن الكاذبين الله تعالى يبوا دورو النبي صلى الله عليه وسلم وسيم جاء داود يلي كان النبي tó bá yẹ pé àárẹ̀ kan ló ṣe ọ́ òwò pé àárẹ̀ ṣe ànábì rà tí ò fi lọ kírun ní mọ̀sálásí tí wọ́n fi ń bí ànábì rà mọ̀sálásí tàbí mi fi ń dákú tí èsì ẹ̀ka sallallahu alaihi wasallam ọmọ jẹ́ pé ọmọ

عليه مصاحب جنبته فترى المنية بالعباد كمرصد وترى المنية بالعباد بمرصد وإذا ذكرت محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد فاذكر مصابة النبي محمد جماعة قل لا يلفوا كسلك هذا سبيل لست فيه أو حديث هذا سبيل لست فيه أو حديث هذا سبيل لست فيه بأوحد هذا سبيل لست فيه بأوحد kò sẹ́ni kankan tí ọlọ́run ọba ò fi àdéhùn tiẹ̀ sí pẹ̀lú ẹ̀ kò sí ẹ̀dá rẹ̀ fún ẹ̀dá ọlọ́run. so mo rò pé ìwọ nìkan dá aṣọ wọn nìkan ni ìwọ nìkan kọ́ gbogbo ayé ni àwọn tí wọ́n á tọwọ́ rẹ̀ nìkan kan nínú àwọn ọjọ́ ń lọ ayé tí àdánwò jẹgun jẹ lọ àfanifá bukuru máa ń sọ ọbẹ̀ ká ìlànà ìlú Muhammad bá a pa àti òkè pátápátá lọ́gbìn lọ́gbìn tó sẹ́gbẹ̀ẹ́ tí àdánwò ọmọ sábìbí bá ká ní pé èèyàn máa ń fẹ́ rí ọmọ ẹ̀fẹ́ ní ọmọ àìsàn lóye káàdé bí o fẹ́ rí ju torípò ló nífẹ̀ẹ́ sí torípò obìnrin tí èèyàn bá fẹ́ lọ́dẹ̀ lánàá. bí ànábì ọmọkùnrin ṣe wúlò tó àwọn ìjà ànábì bí alakọ lẹ́yìn àwọn kan ní wòdì ẹ̀bá nà bú wà àwọn kan ní wọ́n bá wọn ọ̀sá gbẹ́jú wa wọn gbẹ́jú bá nà bú wà yìí. ànábì òfin wọn lọ yẹ pé kọ̀wá jẹ́ pé ànábì wa kọ́ náà tó náà tó lárò lé àwọn ní ibà àwọn ọmọkùnrin fẹ́ kúnlẹ̀ yìí kò sí bẹ́ẹ̀. Fatima tó sẹ́kù lẹ́yìn ìdẹ̀yẹ oṣù mẹ́fà ó lé إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك إليه يقول هو يطلع النبي صلى الله عليه وسلم هكذا àlébí máa ń wá kókó alẹ́ mọ̀ wípé tọ̀ tọ́lọ̀ bá fàdáwò kẹ̀kẹ́ wa pàápàá yìí rà àárẹ̀ ìlànà ìfẹ́ kó sí ìtàbẹ̀sẹ̀ ẹ pé ọlọ́run fi àdáwò kan ó fi àárẹ̀ kẹ́kọ̀ọ́ mọ́ bu àárẹ̀ yẹn mọ́tì sọ òdì ọ̀rọ̀ síra rẹ̀ nípa rẹ̀ ẹ wo ìṣẹ̀dọ́ lọ sílẹ̀ sí arábìnrin kan afáwọn jábìrì ní Abdullah radiyallahu anhu ó ní arábìnrin kan rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá máa dákọ̀lá la ó fi sáì àbíbi wọlé tó obìnrin ẹgbẹ̀rún ọmọ sáì àbíbi wá wọlé tọ̀ mẹ́lẹ̀ ìyá ẹ alaka lágbára o bí ẹni pé ó wà ọba rẹ nítorí ààrẹ kò ṣe kọ́ọ̀rẹ́ obìnrin rẹ̀ nípa àlùfóòmà ibà hàn ibà lè lábàárọ̀ kàlọ́ òfin ah gẹ́ sẹ́kìrì kẹ́gẹ́ àwọn ẹ̀ ó ní alihuma láàbàràkàlọ́hù fìhà ó ní ibà máa ní ànábì sallallahu alaihi wasallam ó ní ibà yìí sì rèé ọlọ́run ní fi àbárkà ọ̀kọ́ọ̀lù ànábì ní à ah, ìyá látàtú di alihuma má bu ibà má ṣépè fún wọ́n sọ ní ọ̀dà bíi fa fa iná tẹ́lẹ̀ àbúrò kọ̀tọ́ ya ó ń sọ ní ibà yìí bọ́bá ti ṣèyàn ìmọ̀ mú ẹ̀sẹ̀ rẹ̀ ìmọ̀ pa ẹ̀sẹ̀ rẹ̀ ni káma yẹn dàbí kí ló kọ́ bẹ̀rẹ̀ hàrí yìí tẹ́lẹ̀ bó ti jẹ́ pé tí wọ́n bá gbé irin tí wọ́n bá gbé sínú ẹ̀wù ẹ̀wù ni lọ́dọ̀ wẹ́dà tí wọ́n bá gbé síbẹ̀ yóò mú gbogbo tí ò láti pété tí wọ́dà bá la irin bí àwọn fẹ́ sílẹ̀ fún àwọn fẹ́ sí bọ́gbà rẹ̀ àbúrẹ́ ìdí ó gbé wá wá gbogbo ẹ̀rìn sílẹ̀ rẹ̀ ni bọ̀ tó bá ti gbé ní ẹ̀wù tó ti wíwíwì tó ṣe dáadáa tó padà kún yóò wá ṣe kí ni yọjọ́jú bí ilé tí wọ́n bá gbé lọ sínú láyẹ̀ kò ní padà bí jọ́ rẹ̀ wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìbáṣe bí lára ọmọ àdájọ́ náà tó bá ti mọ ee ee wíwú wọ́n ń pàṣẹ ẹ̀rẹ́ díẹ̀ díẹ̀. ṣẹ́gbọ́n dára bìnrin yóò sọ fún ànábì sallallahu alaihi wasallam. ọ̀rẹ́ àá ṣe irú irú irú tí mo máa fẹ́nu ṣe ìwádìí ẹ̀rín tí tí wọ́n gbé ń gbọ́rú kò sábàkà sí yóò ibà yóò ní sori rẹ̀ ah ó dé bá yóò kú ẹ̀ kábà ṣe báwọn. أفعل فإن الحرير صار بالنادى ما خبط وبقي فصيا فنقل الحمى تفعل بالإنسان ó ní bí àpọ̀jù òtí mo sọ àlàyé tí mo sọ yẹn náà ni pé bí bá a ṣe rí lọ́rọ̀ ọmọ àdájọ́ adá ó dà gẹ́gẹ́ bí kéèyàn gbé iná sí kéèyàn gbé iná sí ẹ̀wù. so ìtọ́wọ́ wa rẹ̀ bí fọ́ ọmọ yìí tọ́wọ́ á ti pè ẹ̀rìgbélé nínú wa àìlẹ́kọ̀ọ́ nìyẹn ó jẹ́ pé ẹ̀sìn sọ́lá tó wà lọ bẹ̀rẹ̀ ààrẹ wò fẹ́gbẹ́ sọ́dá bí sàbẹ̀dà àti sọ́dá pẹ̀lú àbàbà tọ̀wúrú. ẹ wá wo ìmọ̀ àdébìsí lọ kẹ́rì kẹ́rì báwọn fífọ lábàkà tọ̀wúrú mọ̀ wọ́rí tọ̀wúrú alóhùn fẹ́ fi fọ́ ọmọ ní ìṣàlá ṣé mo tó bá nàá yìí ó بل هي حمى تفور أو تثور على شيخ كبير تزهر القبور onye ní àlẹ́ bíi bóyá ọmọ tó mọ nǹkan ọmọ rúbà tó mọ àwọn ọmọ àwọn èèyàn kọ́lọ̀ kó dáhùn kó sànú sábà lọ kí ẹ̀rọ tútù nígbà míì yóò wọ́n sọ ẹ̀ ẹ̀sẹ̀ tó wáyé bí medical student tàbí ó náà tútù jẹ́ nọ́ọ̀sì sáà ó díẹ̀ díẹ̀ fúnra ẹ̀ tó nínú kéèsì gẹ̀ àìpé irú àrà wọn ló ti gbọ́ tó ti rí kéèké tó ti wọ́n rí tó náà bá bẹ́rẹ̀ wọ́n ṣe bá wọ́n ṣe bá. Bọ́dọ̀ sọ ọkùnrin pé Fàwúrù ni ṣàrọ̀ ní kálá Fàwúrù kiri. Ó ṣe ìmọ̀ ọjọ́gbọ́ yìí mọ̀ mọ́ mọ́ nǹkan tó gbòòrùn. Ó ní ìgbà tó gbòòrùn yìí. Ó ní tó bá ti wọlé sí Alasẹ́kì Kabir arúgbó tó ti bàyẹ̀ tó bá ti mú àgbàlagbà kò síbi tí mo lọ ju gbó lọ jẹ́ bẹ́ẹ̀. Ẹni tá oríṣi ọlọ́run ní fanam ìdá ah, ah. fanam ìdá àti tọ́ tákìtì tó ń lọ náà nù tákìtì tó wù ọkọ lọ bẹ́ẹ̀ náà lónìí wọ́n ní àyà lọ́ ní ọkùnrin yẹn kò sí kí ni mẹ́ta bá dàda rẹ̀ lẹ́yìn ìgbà táwọn sọ náà mi ìdá nǹkan pẹ́ẹ́sì pẹ̀lú ọ̀rọ̀ òṣèkú. Gbogbo bóòlù ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ tààrà rẹ̀ kúkú. Tó bẹ́ẹ̀ irú báyìí sìn ìṣòro irú àìsílẹ̀ yẹn yé yé bọ̀ mọ́rù bá wọn. lábàtà fọwọ́ ró. insha allah. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. má ro ìròkúrò pé má pé kú ló kàn ẹwà ní sáré sábà sọ ikú rẹ̀ wọlé wájú ẹ̀sìn lọ. sábà wọn sọ fún ọ pé òun lè mú ẹ̀sìn kú mbẹ kó dà pálí padà. tó di àìmọye tó ti torí ẹ̀ parẹ́ nǹkan kékeré kan sílẹ̀ sí àìrọ̀ kúyà kúyà kúyà tó ti dànkẹ́jẹ́. ibi tó ń lọ ẹ kí ló ti mọ̀ tó bá ṣẹlẹ̀ sí ẹ àwọn yìí lọ bẹ bí ọkọ rẹ kàn lẹ́nu ah, ó sọ lọ́kùnrin bàbá abúlé ìtàmọ́ yẹn nà àdókòm alimawuta mi dúró rìn àfọ àbàhù ẹnì kẹ́jú mi yín kọ́mọ́ màá retí fóun fẹ́ kú torí pé àdáwò kan ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ gbogbo wọn kú ni fàyín ká ní làbújá tó bá tiẹ̀ wá jẹ́ pé nǹkan wá ṣẹlẹ̀ sí ọ tí ó wá láwa pé ah ṣékin ní ìjọba àlẹ́bí ni máa sọ yìí pé allahumma máa sẹ̀mí tó

مات من غير علة ومن سكين عاش حين من الدهر وكم من سكين عاش حين من الدهر Wẹ́gbẹ́ ààrẹ kan ló mọ̀ tó fún rò pé kò dákù ní ọlọ́run lè fún aláàfẹ́ tó túnmọ̀ lọ ayé lọ. وكم من صحيح مات بغير علة. Mélòó mélòó dẹ́gbà rẹ̀ dá tí ó sì fún pè. وكم من سقيم عاش حين من الدهر وكم من سقيم عاش حين من الدهر lẹ́gbẹ̀rẹ́ dẹ́gbà rẹ̀ ara ayé tó gùn ara rẹ̀ padà yá ẹ̀yìn ìgbà náà kọ́lé ẹ̀yìn ìgbà náà ra ẹ̀yìn ìgbà náà gbogbo pátápátá fún wa ní àlàáfíà tó péye níta bí ti aláìlera mọ́sálẹ̀ fún wa ní àlàáfíà wọn àwọn ẹ̀yà tí àárẹ̀ ti dè mọ́lẹ̀ lọ tútù lẹ́nu ẹbí ó ní kálukú wa lọ́wọ́ fún wa ní àlàáfíà ní kálukú wa náà gbé káàkiri ọlọ́run mú kúrò lára wa mo fàlàjà tó péye síbẹ̀ láàrín ọ̀làkú wọ́tá bó tiẹ̀ jẹ́ wípé àwọn afáà nígbà míì tí dọ́rọ̀rù bá le tàbí yẹn bá bẹ̀rù fìtínà èèyàn lè béèrè wípé kú dáa ṣùgbọ́n àbá sọ yí pé ẹ̀rí tí wọ́n fẹ́ mú ọ̀nà ní ìkáyà àfọwà Umar bin Khattab jìláàgbẹ́gbẹ́ sọ́nà ẹgbẹ́ àfọwà Umar nígbà tí Umar jìláàgbẹ́ ìgbà tí ó di pé ó ń dájú ó ti dàgbà lórí ìfìláfà rẹ̀ sẹ́mi yí pé Umar nìkan tó di àkànyẹn agbára ti wá ń dínkù kò lè kò mọ́ access to reduce ó wá fò wí pé mo ti ń ṣe kàlífà tó gbé gbogbo ẹni jẹ́ nígbà ẹ̀ wà lọ haram bàtò ní haram tọ́lọ̀ bí Allah subhanahu wa ta'ala ọwọ́ sọ fún ọlọ́run pé Allahumma ọlọ́run bá kábàrà sí mi ọjọ́ orí mi ti dàgbàrá yìí o kọ́dà wà náà ọ̀fà kò wáti kò sí agbára rẹ wọn àtọ́jú ọ̀dọ̀rọ̀ ìyáàtì nítorí wọn alágbára mẹ́rin pé wọ́n lọ́wọ́ àwọn tí mò ń darí ti pọ̀ ìlú ti fẹ̀ lókè lásìkò Umar kòtò ha ti pọ̀ ọgbà bíi ọgbà bíi ọgbà bíi irú ẹ̀ náà níbi tí ó gbà kọ̀sọ̀ tí wọ́n gbà tí wọ́n ti kó yáfẹ́ albasiri tó padà bí hasan albasiri ogun yẹn lẹ́fi kó àbára wa. ibẹ̀ náà ní ẹjọ́ ọmọ sálámà ó ní kọ́dìmà kan ẹrúbì kan kọ́yìrọ̀ òun náà ni yásù yẹn padà fẹ́ òun ló padà di hasan àgbàsórí hmm. ló jẹ́ pé inú ilé sọ pé nígbà pé kọ́dímà umusalama hmm. ìní ìyá hasan ló fi jẹ́ pé inú ilé ànábì náà ni wọ́n ti tọ́jú hasan dàgbà gbogbo hmm. obìnrin náà máa zára kọ́dímà so ó sì jẹ́ kọ́dímù náà fún ó dà nígbà míì yẹ́bà àwọn olùkọ́ta mi sọ pé wọ́n nígbà míì tí ẹ̀yà rẹ̀ bá gbé hasan mọ́lẹ̀ umusalama máa fi ọyàn sọ́ọ̀kì ẹnu ẹ̀ tó bá ń kí àmọ̀tá ìlú mi tún jáde lára ilé ìwọ̀n ìdá kí n sọ̀rọ̀ òní mo láti lọ ní wípé mo láti yà síbi. ṣé ẹ lè bẹ lọ́hùn indal fita. Umar tòtò àti mo bá lò wípé lásìkò Umar àyẹ̀mọ̀ iye ibi ni wọ́n gbà. bí wọ́n ti wá gbàbí kọ́kọ̀ ẹ̀ yẹn ni pé bí iṣẹ́ bá ṣe ń fẹjú sí bí àgbà àwọn ọ̀dọ́dọ̀ bóòtú náà àbúrò ó ti ara ah. tó mọ̀ wá wò pé a ah, wọ ọlọ́kọ̀ọ́ba àwọn táwọn darí ti pọ̀ wọ́n ti fọ́ká agbára òsì sí mẹ́ẹ̀ kéèyàn lo òkè kó lo odò ló ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ rẹ̀ láfara. Umar wa ni fàkùnbóso ní ilé ìkàgọ́ ìrọ̀ mọ̀tọ́ ìjà ẹnu wà láàmú fàrọ̀tì láhàkùnmá. Umar ní wọ́n ọlọ́kọ̀ọ́ba ọ̀ wá gba ẹ̀mí pàjú mi ìgbégi mọ̀mọ́ lọ́rẹ̀ kọ́mọ́ bàa jọ wípé umar tí anabi filẹ̀ sábàkì kò lè lọ yìí kọ́mọ́ jẹ́ pé ìwà ọmọ fúláre ń pè mí la khalifa ìwà ọmọ fúláre yóò wà ní pé tí ẹ̀sán fún bẹ́ẹ̀ mi wọn ni ẹ̀ màmí ìlú wọn ló ti darúgbó ẹ̀sọ́ ọmọ ẹ̀sìn sẹ̀lẹ̀ lù yìí. Hmm. ẹ̀yẹ ọkùnrin ọlọ. ẹ̀sìn kìíní jẹ̀bá. káfíwé. ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn sẹ̀lẹ̀ lù yìí. ẹ̀jọ̀ ẹ̀kíní kan kìrìkà àgbà ààrẹ ààrẹ ó dèjì dìde ẹ̀kíní kan kìrìkà umaru ní mọ̀ ń bẹ́rù là ọmọ ọ̀la kó wà tẹ̀lé bọ́lá ẹwù ìkíláàsì ẹ̀yin aládùúgbò tí tí ààrẹ bá lọ fẹ́ kọ̀wé gẹ̀ fún àwọn sọ̀rọ̀ dada o kẹ́ kú bẹ̀rẹ̀ pé wà rẹ o ẹ̀yà àgbẹ̀tọ̀ kú bẹ̀rẹ̀ o torí wọ́n torí kèsì ọlọ́kọ̀ fún wa mẹ́ wọ́n wò ó yí pé bẹ́ẹ̀ wọ́n bá ti sọ ó ti àmì àwọn mùsùlùmí tó rúbọ́ mọ̀ yìí pé bọ́ọ̀lù náà wò ìkúlùkùn ráyé ọkùnrin màsúlà náà yẹn ti ewu ìkíláàsì. ó ní ọlọ́run ọba ó fi òun ní ọlọ́run dákun kò ságbára mọ́ o àwọn èèyàn ti pọ̀ yóò wú ẹ ti gbà fún ayé o bó ní ṣe máa lọ láti kíríkà sí kíríkà o ìlàwé òkò sókun mọ́ o ọjọ́ orí ti dé o agbára ti lọ o pàpọ̀ sílẹ̀ ìrẹ́ mú téèyàn bá bẹ̀rù dọ́rọ́ tàbí fífúnà kan tó lágbára tó lè àmẹ́ẹ̀tì ẹ̀sìn èèyàn àmọ́ tí ń gbà náà tí ó mọ̀rù sáré. ìtí ó mọ̀rù wò nígbà náà tó fi ń belé bí ọlọ́run sábà lè darí àyè pé tóun bá lé òun fipò lẹ̀ kò sí ẹjọ́ bẹ̀ẹ́ bórí rẹ̀. torí pé wọ́n ti tó gẹ́gẹ́ mọ̀rù lórí pé lẹ́yìn ìtọ́ láti máa sáyé pé lẹ́yìn ànàbí so ẹnì kẹ́kọ̀ọ́ wà níbẹ̀ máa ṣe ìlà àlìfà tí ó mọ̀nà sí bẹ̀rẹ̀ ayé. tó máa bẹ̀rẹ̀ ayé yóò dì mẹ́mà kẹ́lẹ́ ní òsán kó wọ́n bọ̀ sípò ìjọba tí má sì wà mẹ́ kí náà fàlẹ́ wọn bẹ̀rẹ̀ ayé sí mẹ́. ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ọdí aláwọ̀ ìtọ́pọ̀ àwọn ọmọ ìlẹ̀kùn tó fi lọ haram níbi tó ti sábẹ́ ẹ̀ka bá ní o tó sì lọ pé bíbá yìí mọ́fọ́ ni mọ́gbà. ṣùgbọ́n wòye pé òun ò ní ní ìtìkọ́nù mọ́ sóyá òun ò ní ní agbára láti ṣiṣẹ́ ẹ̀dá àti aláti ṣiṣẹ́ ìgbàdá wọn fi ọ̀sẹ̀ kápẹ́ oṣù mọ̀ ní pé agbára ọ̀gbìn kápẹ́ mọ̀ ètò ìfilẹ̀ ẹjẹ́ lómi ọ̀gbìn sí torí wípé nígbà tó bá sì ń ṣe òun àtàwà ní kápítẹ́ méjì nígbà tó ń ṣe ẹ kò sí ọ̀dà àṣàfilẹ̀ ẹ mọ ntí yìí ń kó bá wa kánsílọ̀ bòmí kò ní sí ṣe sẹ́wọ̀n ẹ kánsílọ̀ méjì ni wọn lè yẹ ọdún mẹ́rin náà ẹ sáà mọ ìwúrọ náà ọdún mẹ́rin ó pè lọ́bẹ̀ bòmí ẹ ṣe kò sọ àgọ́bẹ̀ ẹlòmínú òun ò jẹ gọ́ọ̀bẹ̀ gọ́ọ̀bẹ̀ so yóò nira ẹ ṣáàjì olùdó lórí mẹ́rin ẹ̀sìn ọdún mẹ́rin sáàdì mẹ́rin gbèsè ayé wa. Umaru lọ bẹ̀rẹ̀ wọn bá àwọn afáàní ọdún kò yí kó bá Umaru sọlọ́n fi gbẹ̀gbẹ̀. Àdúrà tó ṣe kọ̀ ká ọdún ẹ̀mí ọ̀ba. Radiyallahu ta'ala anhu. Kí la fẹ́ rò ní pé tí ààrẹ bá ṣe yẹn, mọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kò kú bẹ ọlọ́run ọba kọ́kọ́ rí wípé ọlọ́run nǹkan yìí àfọ̀mọ́ni fún ọ tí wọ́n á bẹ ọlọ́run pé kó fún ọ ní wòsàn tọ́lọ́ wa dojú ẹ̀sẹ̀ máa sọ fọ́lọ́run pé báyìí bó ti máa ń bẹ láyé lóore fún mi jẹ máa bẹ kálí pé kí n kúnà lóore fún mi ẹ̀ka fún mi ọ̀dọ̀ sẹ́yìn pẹ̀lú mẹ́rin ṣe ó ti jọ ọlọ́run wa mọ̀ ètò ìṣèkí lóore fún ọ. ẹ̀ka lọ kí ẹ̀ka lọ kí àbúrò rẹ̀ níjọ kọ̀ọ̀lọ́ sí aláwọ̀ tààrà àti Abu Salama ibn Abdurrahman ó ní àbúrò rẹ̀ yà òun wá gbé àbúrò àwọn òbí àbúrò àti sí ìgbáyà bí ẹ̀mọ̀ ẹ̀ tára rẹ̀ yà ọkọ̀ rà tẹ̀ sí àyà ó ní tó mọ̀ kóòlù kóòlù náà ìwà náà ní wọ́n lọ òun gbé àbúrò àgbáyà wọn Allahumma ṣe àbá wọn wọn lọ wọn ní fọ́bù ẹ̀rọ wọn ní fọ́bù ẹ̀rọ lọ́fíà فقال اللهم لا ترجعها أبو يعني والذي نفس أبي ولنا بيده أيتين على العلماء زمان الموت أحب إلى أحدهم من الذهب من الذهب الأحمر أيتين أحدكم قبر أخيه فيقول ليتني مكانه سبحان الله لا إله إلا الله أنت أصلا يا أبو هريرة وفي أيانا ويبي نجا عند الفتن والضرر أو مما اللي بيقول الله سبحانه وتعالى يبي قوم الله torípé nígbà náà kí wọ́n kú yóò ṣe kíni o yóò fẹ́ lóore fún ọdún kẹ́sẹ̀kù láyé lọ. ẹ̀rí pé nínú àdúrà tá a mọ̀ sí pé ọmọ náà ọjọ́ táyà yóò parẹ́ o ẹ̀yìn kẹ́kẹ́ ó ṣẹlẹ̀ o àmọ́ ọlọ́mọdé ò bá wa o. sẹ̀gbọ́n àdúrà ìbéèrè bí àbẹ́lẹ̀ bó bá wọn kó tó di kíni o kó tó di gbà náà àdàjà yìí ilé ilẹ̀tọ̀. nígbà tó fọ́ àbúrò rẹ̀ pé ọlọ́mọ ìṣẹ̀mọ̀ rẹ̀ tó ní ọlọ́run ọba bá fún àbúrò rẹ̀ lálàáfíà àbúrò <laughs> rẹ̀ ní ah, ọlọ́run mọ́gbọ̀n tó ń wí o àdúrà tó ń ṣe òun má gbọ́ má gbọ́ má sọ pé ọ̀fẹ́ gbàdúrà rẹ̀ má dá ẹ̀mí ìpadà bó ṣe fẹ́ mú iná ni ọmọ máa mú nǹkan rẹ̀ lọ. àwọn ìyàwó afọkùnrin yẹn pé ìwà àgbésálámà jẹ́ sọ fún ọ ilé sàtọ́tà àtẹ̀mú ìtàmù tọ́lá kú ọ̀gẹ́rẹ́ ní kàpákọ̀ lọ kú báyìí lọ kú o. <laughs> àbúrò ikúra sọlá bẹ gbé gíga ó ní gbogbo àbúrà ikú gbogbo ara nífẹ̀ẹ́ ká wà láyé àbúrà ni wà lẹ́rìí nafsa àbí wọn àbíyẹ́dí mo fọlọ́ ọ̀fẹ́ mi bẹ̀rẹ̀ ọ̀fẹ́ fi búra fún ọ ìwọ Abu Salama ibn Abdurrahman wo làyàtì yá nàlẹ́ ọ̀làmà àkùkọ ń bọ̀ tó wà bá àwọn àfẹ́sẹ̀ zamanul maut zamanun àkùkọ ń bọ̀ tó pé almautu ahabdu ahdihim min al-zahab kí wọ́n kú nígbà náà yóò tẹ̀wọ́n lọ́rùn ju kí wọ́n ní góòdì pupa lọ bó ṣe máa ń bá lòtò lójú wo lábára ẹ̀ kí wọ́n kú òpin wọn. àwọn kò sànù wa fítítà ń bọ̀ kò sí ìdè ṣùgbọ́n wọn bá dáa rí iná ìrí fítínà ìrí rẹ̀ ẹ̀bùn tó tó wà bẹ́ẹ̀ rọ̀ ìdí ọ̀kọ́ ọ̀kọ́ kí ni ìdùnnú bó ló bọ́ sàtọ́ ń lọ kó tó dérú alájá àwọn àdúgbò ìtajà tí wọ́n ẹ̀dá bẹ́ẹ̀ máa wà ní environment táwọn ọmọ ti rí àwọn schools ó wá wà bí agbowó ó wà bí sẹ́ńgó apẹ́tẹ ìlànà ìlànà àwọn àti. tọ́ ọba bọ́ tà lálẹ́ tọ́ ọba ah. ní mọ́nì dáadáa wọ́n fẹ́ lè sọ pé kójú rẹ̀ ti ẹ̀fọ́ kó fi lọ kó fi bọ̀ padà tọ́ bá dé padà kó jẹ́ ọ tó wá là padà ní ti àwọn ọmọbìnrin arúgbóbìnrin tí wọ́n pè lọ́mọge tí wọ́n mọ̀ wọ̀. àsìkò yẹn yóò ẹ̀kọ́ ní sè ó sì lọ pé nígbà ìgbà gbowó náà ẹni pàfẹ́ gbalẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbowó kí n lọ dúró bí wọ́n bá ti ẹ̀yà òrè mẹ́rin wọn bá ní àbí kí n dúró lópa àbí kí n lọ ẹgbẹ́ dá. àsìkò bọ̀ ni o yóò àbúrò ní àwọn àsìkò yẹn onímọ̀ yóò pìfọ́ àkọ́wọ́ ti kú kílà kí ni kí ni gbogbo dáàbò fún rè so àwọn àfa àwọn ilé ìjàmọ̀ yìí pé àwọn àfa àwọn onímọ̀ àbúrò ní kọ́lọ́ ọmọ gbàdúrà bí àbúrò bá ń ṣe fún un torí pé ó ti rí fìtínà kí wọ́n làbúrò nígbà rẹ̀ tàbí ọkọ̀ bí ẹ̀ sí gbàdúrà kí lẹ̀ kí lẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ fà kí lẹ̀ rò lè mọ̀ mi ìrò kó fẹ́ lè lọ́dún bí àwọn èèyàn ṣe mídíà bí ẹnìkan ṣe gbá ẹnìkan àwọn kan <laughs> tó pè ní pé nígbà yẹn ó lè mọ́tì sá àwọn obìnrin tí ó mọ̀ ní òwe ó lè mọ́tì so ó lè mọ́tì sí pé kọ́ ọba lọ sí ìdíkọ́ gbọ́ orin gbùrùgbùrùgbùrù gbọ̀wọ́ mọ́tò orin gbọ́ tayọ tv rẹ àdẹ́wò gbọ́ tọ́lẹ́tì òkọ́ mẹ́gbọ́ fúrámù kan kíríkan mùsíbà. so

فوديع العرض مجبر قبيح kí ẹ̀mí òye òkú náà ló lórí jù pẹ̀lú iṣẹ́ dáadáa khairukum man tala umruhu wa hasuna amaluhu ẹ̀tọ́ lórí jù ní náà jẹ́ pé kí ni o tí ẹ̀mí rẹ̀ gùn ọlọ́tún wá fún iṣẹ́ olórí ṣe ọlọ́run jẹ́ kẹ́mi ó gùn o fún wa ní iṣẹ́ olórí ni o àbúrò bá àbúrò kan ní wọ́n bí àbúrò sọ́lá lórí yìí pé ayùnà sọ khairan ayùnà sọ khairan àríbí ọ̀sọ́là ẹ̀yẹ wo ló lọ́ọ́ lórí ibi níwájú rẹ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ti fi hàn ó ń ṣe ọlọ́run ọba ní ẹ̀ńtẹ́mi ẹ̀ bá gùn tó wá rí fẹ́ẹ́ rí sí. èyí ló wá lórí ibú jù ẹni ẹ̀mí ẹ̀ gùn tí ò tó wá rí fẹ́ẹ́ rí sí. ọkọ̀ kùrà bí okun lóró. wọ́n ní abẹ́rẹ́ sí wọn ti pé etí ò bọ̀ afẹ́rí wọn lọ́lẹ̀ bí fọ́ láti ẹ̀rí wọn lè dá. àbí ẹ̀rí wọn kúlọ́ọ̀bù àdúgbò tẹ̀ tó wáyé wọn lọ irú èèyàn bá wọn lórí bújú nù ọba kò lórí ẹ ó sọ lọ́kọ̀ bá ní ẹ mọ̀mọ́ rògbò ẹ fẹ́ kú ẹ mọ̀rògbò ẹ fẹ́ kú áfúrú nìyẹn torí pé tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ní ilé tẹ́mi yín bá tó gùn kọ́tẹ́sídáàdì ẹ̀ tó lékún abẹ́ẹ̀kọ́ so akírun láti rẹ̀ akírun làbá àti kírun lónìí so a fi ẹ lékún wọ́n ní kọ́ ọ bá jẹ́ sílẹ̀ kó jẹ́ parójú ọ̀nà mọ̀jẹ̀ parójú ọ̀nà jọ. tó tá a bá parójú ọ̀nà àtúnṣe wà nìkan ní kẹ̀lẹ́ lónìí àtúnṣe ìbàdàn ní ìsìn náà àtúnṣe àlékún bí ti lá. tó tábọ̀ bí ọdún náà tó máa mú lẹ́mìí wọ́tún máa wà ábùrú yàrá kàṣẹ bí ti lá. tó máa ṣe ń kú lẹ́mìí ẹni dáná ṣèkí ni. wọ́n ṣe pẹ́sẹ̀lẹ̀ yẹn ń tẹ̀ ọlọ́run ọba lè jẹ́ kí àánú ọlọ́run ó lè bá tó ni ó tó kéèmì ó gùn yẹn ara dáadáa. àdúgbò sallallahu alaihi wa sallam bí ti máa ń ṣe fún àwọn tí àyìnbá yìí lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bí ti máa ń ṣe fún àwọn tí àdéhùn ẹ̀kọ́ tí àdéhùn ìkọ́ wa nìyẹn tó o ti kọ́ alẹ́ pẹ̀lú pé ọba wa kàdáwó kan má bẹ̀rẹ̀ ọ̀pọ̀ fẹ́ kú di ọ̀dà bàbá kiri àbúrò àti ọmọ rẹ̀ ní ìṣàtọ̀ yìí pé nítorí wípé wọ́n bẹ̀rù fìtínà kì í sọ̀rọ̀ pé wọ́n sàárẹ̀ kí sọ pé kí ni wọ́n fẹ́ gbé ẹ̀sìn wọn sí kí ni o. ẹni pé nínú àdúrà níbi lọ́sùn àbẹ́ ìpò ọlọ́run ọba wọ́n yìí dáwọ́ tàbí ìbádìíkà fitna pàtàwà fani ilé ìka ẹ̀rọ ọ̀sùn. àlèmọ́ àlèmọ́ ẹ̀rí ẹ̀ fúnra dìbò yìí pé àlèmọ́ ẹ̀kọ́ ọlọ́run ọba tó bá yẹ kó wá fẹ́ fìtínà àwọn ẹrú rẹ ó ti dìsáìdì kó fẹ́ fìtínà àwọn ẹrú rẹ àlèmọ́ ni wọ́n pa ní àbí fẹ́pọ̀jú wo ti dìtọ́ ti pinnu pé ọ̀fẹ́ fínísì wọn fíjì tẹ̀tẹ̀ wọn sọ pé à àjẹpẹ́tọ́ ayé ọlọ́run pé ìṣẹ̀ṣẹ̀ lọ́pẹ́ fún àwọn ọ̀rẹ́ nàìjíríà pàmì ìyá o ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ kọ́ o fíjì tẹ̀tẹ̀ wọn ta alákọ̀ pẹ̀lú ẹ̀sìn tó dẹ́ wípé tẹ́tẹ̀ wọn ti fẹ́ fèsì tẹ̀ wọ́n wípé wọ́n wà máa gbèlú ẹ̀ tó wà bọ́ mọ́ wọn lọ àkàbà tẹ̀kẹ́gbà wọn bá tí mo ti ṣe ìkóṣe kí ni o mùsùlùmí yìí ẹ̀rùpọ̀ bá ọdọ̀ ọ̀pọ̀ so kọ́lọ̀ ń gbà àwọn adéhùn máa ti kó sì mú ẹ̀sìn ọ̀dọ̀ wọ́n já ní ìgbẹ̀yìn dáadáa. náà nínú táwọn ìṣàkóso tó wá fi bá àwọn tí àdáwò bá ṣẹlẹ̀ sí ni pé nìjà mí ń bẹ àmì sì máa ń ẹni tí àdáwò bá ṣẹlẹ̀ sí bóyá ẹnìkan kú ìgbà tí àmì sì máa ń kọ́va nǹkan yẹn láti lè bá reduce àdáwò tẹ̀lé. àwọn afáàlọ́ mú ìtàn ẹni tí ó kú wá ní ogun ohun sẹ́ǹpá mọ́gbà kan mọ́ra jù lọ ẹni tí ìyàwó ẹ̀kọ́ ẹ̀kú tí ìyàwó ẹ̀sìn wà lójú ogun wọ́n lè ju sí fẹ́rẹ́ yóò mẹ́ ẹ̀kọ́ yóò mẹ́ wípé tó bá ń wò pé àá ó lè bẹ́ẹ̀ ó lè bẹ́ẹ̀ lè bẹ́ẹ̀ kú pẹ̀lú ẹ̀kọ́ ìbálẹ̀ ti máa ṣe kìíní tí àwọn bá wà ní ọmọ bẹ̀rẹ̀ sàdéhùn fún wa bẹ̀rẹ̀ tó sàdéhùn fún ọlọ́run bá ní wọn dúró àwọn sòrò sàdéhùn bá wà ní tí bí ọmọ rẹ̀ wá kú tàbí ẹ̀rọ sápàdà wá kúkú nílẹ̀ Yorùbá ó jẹ́ kọlọ sí kíni ó jẹ́ kọlọ sí wọ́n wáyé sọ̀rọ̀ pé kó láti kíni o kó láti sọ fún mọ́mà ẹ̀kọ́ tó di tó tó tó bá wulẹ̀ rí náà ìbálẹ̀ yẹn yóò mẹ́mórì ìbóni tó rí yẹn mẹ́mórì yẹn lè má parí lọ́pọ̀ lè má parí lọ́pọ̀ lẹ̀ sẹ́kùn yẹn ni wàá jẹ́ kí نعم أفاوى الزبير أروى عن العبد فتوفى حمزة قل يا الزبير أنه لما كان يوم الأحد كان تقول جواب أحد obìnrin kan sáré bọ̀ ti bẹ́ẹ̀ obìnrin yẹn ó sàbọ̀ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ láàrin ogun ó ti bẹ́ẹ̀ débi tí wọ́n kó àwọn tàbí tí pa sí ti فقال فقال النبي صلى الله عليه وسلم تراهم عبد وابا قولي راكي وكني يوري وقال المرأة المرأة وان أبري يعني بي استوب ما جودي بي أمي هانا ركما دي بي قال الزبير ما تي ما تنفع الزبير كي أولو ọ̀rọ̀ دا lọ́lọ́ sínú دا ọba دا omi sọ̀fìyà ó ní zubair bin umar lọ sáré lọ bá ó ní òun wá bá kó tó débi tí wọ́n kó àwọn òkú yẹn sí ó ní àbíkí sọ pé kọ́ má dé bẹ́ẹ̀ má dé bí bẹ́ẹ̀ obìnrin ẹni ẹni àbíkí ti pinnu pọ̀ ọ̀rọ̀ bíi bẹ́ẹ̀ bó ti gbọ́ pàrọ̀ bó ti pinnu báyìí wàá kọ́ ọba dúró ọba lọ bẹ̀ wàá kọ́ yàtọ̀ ọba ìmọ̀ àhá obìnrin wa mú aṣọ méjì omuyari ọkọọlẹ ẹ bá wọ́n kọ́ ọ wá obìnrin ẹni aṣọ tó mú jáde àbáni sọ̀bá jíìtù bíi àlè áfì Hamza aṣọ méjì tí mo mú wá fún ọ yìí mo mú wá fún ọmọ ìyá mi Hamza bí ẹni kó ti mẹ̀ pàmò Tẹ̀sán pé ẹgbẹ́ ìbúdó wọn ti bá ń dànù tán. So, bọ̀ tó pé obìnrin fọ́nì, obìnrin fọ́nì, nǹkan tẹ̀ máa ń bá wọn ju àwọn ọkùnrin. Bísí tóbìnrin mi bá wà mí kọ́tàlá tọkọ yẹn ọkọ bá kú, tóbìnrin bá wà mí ẹ̀kọ́ tí ò lè ṣe. Ó lè ní ẹjẹ́ kún orí ẹ̀fọ́ òfin mọ̀ rẹ́tí ẹ̀. Kókó kọ́ọ̀tù sẹ́ǹsì ẹ̀ padà nǹkan ló ti bàjẹ́. So, bó ṣe ń pọ̀ yẹn, àníyàn ní pé aṣọ yìí, ó ní aṣọ méjì tó ń gbé dání, àmúṣàlọ́ ní kọ̀dù bá lágbàdo bàtàrà ó mo ti gbá pé wọ́n ti pa fàkàfì náà ò fi ìhìmà ọ̀dà tẹ́ ìbàdí lọ́dọ̀ rẹ̀ ẹ bá ń fi aṣọ ìsìn. sẹ́yìn hmm? pé olùmọ̀mọ̀ bá ń kálò dé olùmọ̀mọ̀ bá wọn wá gba aṣọ ìlọ́wọ́ ẹ̀ ọlọ́kọ̀ bá níbi sallallahu alaihi kò jẹ́ kó dé ọ̀dọ̀ Hamza torí pé kọ́mọ lọ jẹ́ pé yóò mọ̀ wá lọ sí kí ni o yóò mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ọ̀dá mẹ́ yóò mọ̀ wá ìṣesí tí ọ̀dá mẹ́ tí wọ́n ti ń ṣe báwọn àjàfọ́lẹ̀ sí lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pítàn ló ti lè jáde ṣùgbọ́n àrẹ́bí sallallahu alaihi wasallam àrẹ́bí ọgbà tí wọ́n ní ọmọ wa yẹn àbẹ̀lọ́ àrẹ́bí wa sọ ntí ó ma wàlẹ́ ní àtìmọ́sẹ́ tí ó lè bá àdébí ní ìmbá tàtàrà tù hà ìmbá fíjà ẹ̀ ìmbá fílẹ̀ báwọn ìmbá fílẹ̀ lójoogun Hamza ìmbá fílẹ̀ àní sí àní wọ àní bàbá wé ìfilẹ̀ káwọn ẹyẹ wa máa ń gbé jẹ báwọn láti dún àlùjẹ náà kẹ́sì kìlọ̀ àlùjẹ mẹ́rẹ̀ ẹ̀yìn ìmbá fílẹ̀ bá. so ṣùgbọ́n tí n bá ṣe báwọn eléyìí ti ti ń sáré bọ̀ yìí àmọ́ tó lè padà wá abákùnbé àmọ́ tó lè wá sí eléyìí bí Ànábì sallallahu alaihi wa sallam bí Ànábì ti máa ń lò pẹ̀lú àwọn tí àdéhùn bá ṣẹlẹ̀ kódà nípa Ànábì dàdé sallallahu alaihi wa sallam tí àdéhùn bá ṣẹlẹ̀ sẹ́lẹ̀ mọ́ Ànábì wọ́n ṣe ó máa ń kàtàkà ká fálà àṣòwò wọn nígbà rẹ̀ àwọn alámọ̀rí wọn Ànábì máa làbọ̀ rẹ̀ lọ́wọ́ ìpẹ́tọ̀ ó dìtọ̀ gẹ́gẹ́ bó ṣe nígbà Ja'far nígbà tí Ja'far kú Ànábì sallallahu gbà Ja'far kú Ànábì lọ sílé rẹ̀ ó sọ fún àwọn ọkọ̀ ìsìnàwó tó àmì lè alì jáfàr ẹni ọ̀dá ní fún àwọn alì jáfàr nígbà àwọn alì jáfàr yìí tó tẹ̀sí wọn ní ìsìn wọn lè lójú pé ẹ̀fẹ́ dání làáfàá fún mẹ́kọ̀ọ́ yìí pé ẹni tí àdáwò bá sọ èèyàn ìṣó ló sùpẹ́ pé ẹmọ ẹṣẹ́ Yorùbá ibi tẹ́yìn ya tọ́ gidi ẹ̀ tukú làwọn ẹ̀dì kára rọ́ọ̀lì ẹ̀kọ́ àbòsí nígbà tẹ ẹ kí láàárọ̀ ó sì dìbò ẹ̀wọ́ ti bá kàrá ṣé ìlẹ̀ sùkúrà rọ̀ ọ̀nà àgbàdo wọn إنا لله وإنا إليه راجعون لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أنا بسلا من كانوا أبي يلدنا فوالا لجافر إنتو فأسوا هو لكي يفجنا so asulu ni yẹ pé ẹni tí èèyàn rẹ kú èèyàn ládùúgbò lẹdọọdọ anáfọ kẹsẹ pé lọdọ ọmọdé torí pé bàbá tẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ wọn lè rẹ́jẹ nígbó láwọn ọmọ kéékèèké wọ́n filẹ̀ ìyàwó rẹ̀ ẹkún ní sùn gbọ́kọ̀ kò lè rántí pé ẹjọ́ mẹ́lọ fún wọn ọyá ẹ̀wọ̀n ọmọ ẹ̀dá wọn tó kọyà ẹ̀yẹ́mọ ẹjẹun ìyá náà ìwọ náà mòrò sí gbá iṣẹ́ tó yẹ kẹ̀sì ni ṣùgbọ́n ẹ̀ tí bẹ́ẹ̀ láti máa sọ ẹ̀dùn ti àkàdọ̀ rẹ̀ níbi àdébí tí wàá dàdé sọlọ lọ àwọn àwọn ọ̀sẹ́lẹ̀ ọlọ́bì lọ bẹ ìgbà tó wá di bí ọjọ́ kẹta bá ti wá lọ tún ọbẹ̀ wò àwọn àlejò afárá àdébí wàá rí àwọn ọmọ rẹ̀ tí wọ́n lùk fáìn àmọ́ jáfárá wọn lùk fáìn ó sọ lọ́wọ́ ni ẹlọ́ba ń pè hàlákù wà fárífárí wá ẹni pé kí ló máa kú mọ́yàn lórí gbogbo ẹ̀rẹ̀ ní ń dá tí wàá sọ pé bẹ́ẹ̀ fẹ́ da sí ẹ̀ sì tọ́jú ẹ̀. Aláwọ̀ Kò fi ọkùnrin láyé ọgbọ́n àtàná. لمن كان يرجو الله واليوم Ẹni dá sí kó gara. Kó sáà mọ̀ ti pé ìkan kan lọ kí ó gbé ọ̀rá ẹ̀. dá sí. Kó sáà mọ̀ ìkẹ́kọ̀ọ́ máa ṣe. Máa yá máa tó ṣe. Sẹ́gbọ́n wà mọ́. Sọ̀gbọ́n sílẹ̀ ní pé Mùsùlùmí dáhùn sí irun ẹ̀ga ti yé ṣùgbọ́n ẹ̀ tí pípọ̀ wá sínú kẹ́kẹ́ bá kan wá sí kí ni o ọwọ́ àti ọ̀gá náà ọ̀kẹ́ta ẹ̀sìn eléyìí ọ̀zá wà níbi kọ̀ọ̀fù wa so bárí mi ṣe wá rí wọn ṣùgbọ́n kọ́lé tuntun wa àtúndì fa kankan yọnu àdìsí yìí pé kó má jẹ́ pé irun yẹn tó bá kú kò ní mọ́ ẹ̀mú yẹn fáìn kéèyàn wá gé yọ̀dà. torí pé ní sẹ́ńsà rí àwọn ọmọ yẹn tí wọ́n kú tí wọ́n fáìn látara rẹ̀

tẹ́rí àbúláyé jẹ ah, ọjọ́ mi níwà ọjọ́ mi nírìsí sallallahu alayhi wa sallam anabi sọ ẹ̀ta sí yé ìbàdàn ìpàlẹ́ òbí pé eléyìí ah, ẹni tó mọ ìjọ ọmọ wa náà ọmọ wa nìkan sọmọ àdìbá eléyìí gẹ̀rẹ́ pé àfi bí. tó sábà nìkan. خلق عظيم فإنك لعلى خلق عظيم إذا كان النبي صبا يتا àdébí wa mú lọ́wọ́ àdébí wa sọ àdúrà fún ọgbà tó fi ilẹ̀ rí á ah, bá mi dúró sí wọ́n wà bá àkìlẹ̀ Abdullah bá mi fi àbáríkà sí ara Abdullah yìí àbí wà sọ bẹ́ẹ̀ lẹ́yìn ta Abdullah tábìlì sọ pé ó jọ òun àbí ṣètò ààbò sórí àwọn àbíbi wàásù gbàtí àwọn wá jáde ìsàlẹ̀ mi nìkan sórí àwọn ọmọ yìí àwọn ọmọ yìí mọ́bẹ̀rù nípa wọn ana wàlí yòóhó dunya wal akhirah. sàgbẹ́ ní sẹ́mi kóbìnrin lórí nígbà àti ẹgbẹ́ àpéjìgbà fọlọ́ǹkà àwọn àtẹ̀lé àlọ́kọ mọ́ ẹni wọ́n ti ara ọmọ báyìí. Ah sọ́nà mo tọ́jú àwọn ọmọ ẹ̀ báyìí sọ́nà mo bèèrè àwọn ọmọ ẹ̀ báyìí gbóná báyìí ta ni bẹ́ẹ̀ bá làwọn bàbá mi má bẹ̀rù nípa àwọn ilé láti àkọ́fíì má páyà kẹ́kẹ́ nípa àwọn ilé yìí mọ́ adáwọlé yòówó ìjọba àkọ́ alámọ̀rí wọn wọ̀ mí lọ́wọ́ láyé bí àdán kìámà kí ló rẹ̀ sí àwọn inú ti adánu gbà ó ti tán náà ṣé kò ẹ wo bí anabi ṣe ṣe sallallahu alaihi wasallam sẹni tí àdáwò kan sí kejì tó ṣe kí káfílẹ̀ parí ẹ̀ torí àsìkò ti lọ àní ní ìdíbẹ̀rẹ̀ àwọn fòkòrò lónìí insha Allah ta'ala. náà nínú ẹ̀ náà nígbà náà bí máa ń ṣe ọjọ́ kòrò yìí ká ti tàkàtàkà fálà òmùrù àwọn ọmọ òru kẹ̀kẹ́ mi tó sọ fún pàtàkì àwọn ọmọdé afáàlù yìí. tó o tàbá ọmọ orúkọ láàrin wa ká ṣe kí ni ká jẹ́ kí àlámọ̀rí wọn ká sọ di tiwa. àlùbẹ̀sẹ̀ ni àṣà àyẹ̀lẹ̀ àmọ́lá àlùbẹ̀sẹ̀ ti bá ń ṣe ìgbẹ̀ngàn lórí pọ́fẹ́ tọ́jú ọmọ orúkọ wọn miskin tàbí aláìní lọ́fẹ́ tọ́jú kan fi sabilillah ó dà bí ẹni tó wà lójú ọ̀nà ọlọ́run ọba ni tó di é ẹni tó fẹ́ tó jẹ́ pé wọ́n ní à wọ́n ní à mò ń sì gbàdúrà kí n lówó kí n mú kí n tọ́jú àwọn ọmọdé kàtí wọ́n lọ́dọ̀ mi ni àlẹ́bí ni ọ̀dà gẹ́lẹ́ bí ẹni tí ń bẹ lójú ọ̀nà ọlọ́run ọba ojú ọ̀nà ọlọ́run ọba pọ̀ tá a lè lọ dukọ́ mọ́ wá lọ pàṣípọ̀ ara rẹ̀ sọ̀fọ́ jáde lọ tó di é wọ́n á wé sàkó ara rẹ̀ máa lọ sọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọlọ́run ọba ó dáhùn ẹranko ọlọ́run náà lọ́lọ́run ọlọ́run ọba náà tàwọn tó wá nínú ọ̀bọ̀n tó kọ́ mọ́ kakùrà ní kọ́ mọ́ gbọ́wọ́ àti súnà kọ́mọ ẹ̀sẹ̀ àwọn nǹkan tí ó ṣọ́ra àǹfààní nínú àlámọ̀dé ayé àtẹ̀sìn rẹ̀ wọ́n á pẹ́ náà ṣùgbọ́n pẹ̀tàbádẹ́ rò ọba tó ronú ní kásìrò nípa ẹranko kásìrò pa àwọn àjànú náà òdodo ní ìmọ̀lẹ̀ òdì lè ti gbà òdì ti gbà o ó lóore fún ọ pé wọ́n mọ̀ ẹ̀gbọ́n aládé ń pọ̀ wọn títí sẹ́bílì láti tó fi jẹ́ pé nǹkan tó tún níyàrí kódà níbi máa ń fún wọn lówó sallallahu alaihi wa sallam ẹ̀rú wà pàdé níbi máa ń fún wọn lówó tó bá gbé nǹkan ń gbé fún wọn torí pé kíni wọn ó ṣẹlẹ̀ sí wọn àbí ọlọ́run nínú rẹ̀ àbí máa ń ṣe kí ni o àbí máa ń láwọn létí kí wọ́n jẹun lásìkò tí fìtínà bá ṣẹlẹ̀ sí wọn ẹ́ láti bá gbé mùsùlùmí àìfúyẹ́ ní ọkàn wọn kọ́dà àbí máa ń bẹ̀ wọ́n wò sallallahu alaihi wasallam àbí máa lọ kí wọ́n lé ẹgbẹ́ tí wọ́n lọ sí sí mùsùlùmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà àbí sallallahu alaihi wasallam ọkọ wọn ní àdúrà tí wọ́n máa ṣe nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí wọn kọ́dà àbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàkásọ̀ ó tún máa ń ka dúkìá fún wọn nígbà tí mùsùlùmí bá ṣẹlẹ̀ sí wọn washtaka min ashabi abẹ́ni kankan náà àwọn sàgbẹ̀ yẹn bá kí gbàjáde pé kankan dáhùn láàmú anubi mọ̀ nǹkan lókè àfọwọ́ yẹlẹ oyè ṣe níwẹ̀ àti síkèsì àwọn ọmọdé Jaafaru náà ajala nínú àrùn rẹ̀ kọjọ kó gba ìdí ìbára fún wa àkúlù mọ̀ tẹ̀sán iṣẹ́ àlọ́ tó bá ní ọ̀la rẹ̀ ìgbìnlẹ̀ ìtàhálà àbọ̀ síbi tààmù nàbí màá sọ̀kọ́rọ́ bóyá nàbí ti bá àwọn aláìní àwọn olùsí bóyá ti bá àwọn olùní àwùjọ eléyìí ni wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àgbẹ̀gbà nàbí ẹnìkan àdáwò kàfẹ́ ẹ̀sìn àbí wa rẹ́rìn àbí fi ń fi yẹ̀yẹ́ àbótọ̀rọ̀ à ń lo ìmọ̀ ni ó jì pé ẹ̀dẹ̀ wá sunkún ọmọ yín wá kó lè wá sunkún sọ́nà náà ẹ̀ nígbàgbọ́ kò tòbí ayé yóò ara àwọn eléyìí ṣe ni bá àìmọ̀kan ni nínú àrùn rẹ̀ kọjú ọ̀kọ́sọ̀ apẹ̀lẹ̀ apẹ̀lẹ̀ kọjú apẹ̀lẹ̀ شافعي أسانا نكوكو هذا العلم عند الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وصلى سنة كثيرا بارك الله في الجميع وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله Àtúndé ọlọ́run ọ̀rọ̀ ilé ti àtúgbọ̀ ìfẹ́lá tó lọ kó jíjẹ owó lò fún wa ọ̀. Ọmọ ìgbàlá ọjọ́ tí ó jẹ́ ó jà fún wa kó má jẹ́ kí ó jẹ́ oúnjẹ àlewà lórí àwọn ṣọ́ọ̀bù wa tí wọ́n lọ wá tó kò fẹ́ lọ́wọ́ máa ní tọ́lá la ṣàlékún aláfẹ́ àfún wa èyí kàn ní gbígbó wa ní ìlú tó pọ̀ ìmọ̀ tó jẹ́ ìmọ̀ náà fọ́lọ́ máa ní tọ́lá gbogbo ẹ̀fọ́ wa. ìbéèrè ti ta kú ní àbẹ́rẹ́ rẹ̀. nínú ọmọdé tó rà á àwọn náà tí a ti ń gbọ́ bí a ti ń jẹ́ láńtẹ́lẹ̀ ọlọ́run máa ń jọba kó jọ nígbà tó ṣe ní àwọn náà kan ní àdàmúlé nígbà ìjẹ́ ẹ̀sán náà fún ìgbà ìgbà tó wà kí náà wù lára yìí kí náà wù lára yìí ilé ìmọ̀ ti áńkì lè lọ lọ. ilé ìmọ̀ ti áńkì ẹgbẹ́ náà lọ lọ ẹ̀ka ìgbà ẹ̀mẹ́jà jẹ́ òkú ilé ìgbẹ̀gbẹ̀ Ọmọ ìlú tàwà, àwọn ọdẹ́ ìwé yìí, wọ́n kà wọ́n tọ́gbọ́n sí ìyàwó àti ìgbẹ̀rẹ̀. Ìdáhùn gangan gan ha ní ẹgbẹ̀rẹ̀ ọlọ́. Ilé ìwé ti á ń kìí. How many do you say you send here? Is ndị ndị ti pẹ̀lú ẹ̀sìn wa. Bàbá ó tó lórí

àwọn fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti àdìgbò ojú sọ fún wípé wọ́n lè àpláì ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀kọ́ ìbára ìṣẹ̀ náà. báyọ̀ kan nínú àwọn àti méjì ní káwọn tó bá tẹ́ kú yẹn. ìgbà tí wọ́n á sọ fún wọn. Títí náà wà fún mọ́tò. Títí náà wà fún mọ́tò. Ahí no. no.

ẹ sílẹ̀ fún yàrá ilé máa ti hàn jù fún wọn lọ. Okay. ìbéèrè kejì náà ó ti tán Thank you. Débẹ̀rẹ̀ yìí kò lọ́dọ̀ àwọn sísá rí ni. Thank you.

àwọn ẹ̀kẹ́ nínú àwọn pàtàkì wípé kẹ́yìn ó jìnà ìdílé dára àwọn ẹ̀kẹ́ sọ wípé kò sí láì fi bẹ̀ wọ́n náà rẹ̀ kílẹ̀ máa lè jìnà sí ọ̀dà ní ìpàlẹ̀ ìjọ ọ̀dà àgẹ́ ìwé ìgbà ṣùgbọ́n àwọn ọmọ ọdún wáyé pé nǹkan tá a fẹ́ fídíò ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ àwọn àdúrà bíi ìdánilẹ́kọ̀ọ́ bí a ti ń sọ jẹ́ kí n pé ẹ̀rọ àdúrà ká ìjọba ìrọ̀bàlà ìjọba ìrọ̀bàlà ìjọba ìrọ̀bàlà bọ́bẹ́ ní ti àjùlá jẹ́kọ̀ọ́ gà abẹ́ jẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ parí bí ákíní yìí abẹ́ àwọn máa ń ṣe kankan lágbẹ́ kí ní yóò máa jẹ́ tẹ̀sí yóò fún àwọn yòókù wọn àwọn àbá eléyìí wọ́n tó ti tẹ̀síìsù níbi ilé yọ. kódà rí nínú àwọn míì tẹ́fẹ́ ti tẹ̀síìsù lórí ẹ̀ ti tẹ̀síìsù gan níbi irú kaba ṣùgbọ́n ètò ọ̀fà ìṣúná ní pé tàbá fẹ́ fídíò kárí pé ìkàdé jẹ́ pé ó ṣàǹfààní làfẹ́ fídíò. bọ́tà mi kàn ní ìṣẹ̀lẹ̀ mi wàá so ẹlẹ́mi tó wá accident tá ọlọ́pàá kọ́nà ọ̀la lọ́sẹ̀ máa sọ̀rọ̀ títì ẹlẹ́mi rà kan kẹ́lẹ́ sí àwọn victim yọkọ̀ fún fún ìyá ọkọ̀ kámẹ́rà. àwọn nǹkan yẹn ẹ̀kọ́ yẹn ká ní sọ́gbọ́ tọ́gbọ́n nìkan tó níkà yàrá ẹlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ abẹ́ ṣe ní so ọba àgbà àlọ pẹ̀lú àwọn ọmọdé káṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àkọyẹ náà lè gbé ó jí àwọn ẹbí òbí ni o tí ó sì wá láìpà.

tó àwọn òṣèlú abọ́nulé rẹ̀ tó bá pàpàdà bá ara pé mọ́ra kan yọ̀rọ̀ ẹ̀bá lọ ẹ̀bá ju yóò mọ̀ kó wá sí ọ̀pọ̀lọpọ̀ ìdè ọ̀pọ̀lọpọ̀ wàhálà pápátá àtọ́ da òní lọ jẹ́ lòdò àádà yàrá kó tó ilé ìdáhùn kan tí a kàn sí méjì kan mùsùlùmí náà ni wọ́n mọ̀ yàrá wọn wọ́n fẹ́ fẹ́ra wọn. àbá nínú àgbáyé tí àwọn ẹgbẹ́ wa ní pé káwọn lè gba àbáyé ti rántí ẹlẹ́à wọ́n wá fẹ́ ta píkṣọ̀ ẹlẹ́à sí orí fóònù. wọ́n fẹ́ fi hàn pẹ́rẹ́ǹtì wọn eléyìí kò lẹ́tọ̀ọ́. torí pé pẹ́rẹ́ǹtì wọn kọ́ ni ó bá wọn sí ìyàwó tí wọ́n bá ti fẹ́ tó fẹ́fẹ́ tó fi ọlọ́run tàbí wà ní. wọ́n ti wá ní pọ́ pẹ́rẹ́ǹtì ẹni kó mú wá tóbi yẹn lọ àwọn ọmọ ṣe torí pé eléyìí yóò fi ọmọ ọkà fún so nígbà tó lọ rí fún ọ̀rẹ́ ní ìgbẹ́ ó lè bí olùkọ́ wọn ìyàwó ó lè máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ kò sí tí ó lè yọ nígbà wọn pọ̀ ẹni lè gba fóònù rẹ̀ tí ó torí àbàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kò tẹ̀ tó ká sí nàìjíríà wọn kàdá tó tí ẹ jẹ́ títà bọ́jẹ̀ kí gbọ́dọ̀ àkókò bọ̀ ọ̀tún rẹ tí ó bá ti bẹ́ẹ̀ tó wà ti bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kó mọ̀ ẹ̀ lọ olùkọ́ra mi kò jẹ́ kí ni ọ̀tọ́ gbádùn ó sì ti tẹ̀ ẹ́ àtúndọ̀pọ̀ dáa ẹ̀ta mi ti rárá pọ̀ àtúndọ̀pọ̀. aláwọ̀lá aláwọ̀lá ìtọ̀kùn. Náà a fi àsìkò yìí àdúgbò àbíbí ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ṣe ètò ìdọ́rùn tí ó wà lọ́wọ́ wa yìí ọlọ́run bá fún wọn kí kó ní ẹ̀sìn olóore tó ọlọ́run ọba àdéjọ ọlákòjọ́ tí ó fi tó jọ tó fi àlùjẹ́ndà àfẹ̀dá òsì kó fi ṣe ẹ̀sán fún wa gbogbo àwa náà tí a ti lérò rẹ̀ náà ọlọ́run kó jọ kó ṣe ń lé ọ̀nà fún wa láti ṣe láàúlà ládàwàlà kó wàdá ìlà bìláàrí ilé ìgbà ni a fàmà ṣe ìbáde ti òní ìṣàlá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ìlànà tí ẹ máa jọ sàánú ẹ máa fún mi níyẹn ẹwọ́n tó nìkan dẹ̀ yóò pọ̀ tí ah! màá rí nínú ìṣẹ́ndì. Thank alábílà inú ọmọ ẹ̀kọ́ dùn náà ti gẹ̀ pa gbọmọ ó lè gbé ó gẹ̀ pa kò kú ọmọ ẹ̀kọ́. ẹ̀yọba tẹ ókè ó ti ṣe o. òun gẹ̀kọ́ olówó píìkì bọ̀ ibi gẹ̀gẹ́ ń go píìkì. Òhun kò sọ kò wá kò gẹ̀ kán bẹ́ẹ̀. Àkàdéṣàn ti ṣe ó ti ní kí ni ẹ̀ ẹ̀ sọ application ló ẹ máa delete ẹ̀ bẹ̀ wá ẹgbẹ́ recording ni àgbẹ̀. ẹ ẹ tí mo dẹ̀ record náà ni a tún record ẹ̀ padà. bàbá wà lọ́wọ́ bàbá. sọ̀rọ̀ tí wọ́n lè pọ̀ jù Rabi. Akande. Oye. Ṣé ìdùn rẹ̀ sí tòwá? Gbogbo ẹ̀ka gẹ̀rẹ́. Ìjókòó àjọ máa lọ náà. Tọ́mọ́tò tó ń gbà báyìí. Ha! Ń tàrà wọn yé. Àjẹ́yìn. Àjẹ́yìn. Kódà. Àwọn ìdájọ́ àwọn ìdájọ́.

ẹ̀yẹ tó wà síláyé bí ẹ wàá mú kínní wọlé mú wá lónìí láì. Hmm? ó wà ní ọ̀la ṣáà.

ọjọ́ mi ń tẹ̀sí ní ṣe ń pé àwa ẹ̀rù mọ̀ sí bó ṣe wà. Kéde BSc kéde BSc. Ẹgbọ́ ọmọ ìwé ṣe kò ní BSc yọ. Kò ní masters yọ. Tó kẹ mọ̀ wulẹ̀ ẹ̀rù jẹ̀ bílẹ̀. Allahu أشهد أن لا إله إلا الله Ìjẹ́ mi tẹ́ sọ fún wa ní ìsinmi ẹ̀kọ́ ọmọ òní bí ẹ̀sùn. Ṣé ìjọba àtàbà ìjọba àwọn ọ̀dọ́? Bẹ́ẹ̀ bàbá ẹ̀ ń bẹ́ẹ̀ bí wọ́n ga lónìí bàbá àtàjọ ń sọ̀rọ̀ ní sí ló dà pé tú ẹ̀ ìgbòfin wà bí so wọ́n dẹ̀jọ máa ń rìn àtàn táǹgbà mi so àkọ́ ẹ̀mú kàtí wá òun wẹ́ bí àbá yẹn lóore pé kọ́mọ́ ẹ̀kọ́ bóyá kí kọ́mọ́ ẹ̀kọ́ yóò máa obìnrin dẹ̀ kọjá kínní kọ́mọ́ ẹ̀kọ́ yóò lọ no o lè mọ́ sọ gan yóò kàn dà bí ìgbà tó yóò àdá àdúgbò ìjọba àwọn ọ̀sán ẹ̀yin wá dé láti láti jẹ́ta náà kan bọ́. àwọn ọ̀rẹ́ ìdáni wọ́n rẹ̀ dáadáa. àbá ẹ̀yin mo ti rí ẹ̀yìn lọ tó kan báàgì tó dé fìlà black tó dé fìlà black tó ní white lára. ok ok ok. so àwọn adé láti jẹ́ta lọ́sọ̀ white kan white kan kan bí kan. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ìrìn láti jẹ́ àtàwọn àbájọ náà kan tí ó ti gẹ̀ẹ́gẹ́ ìwà dé láti òun ga kèjì ìdẹ́rù oúnjẹ báyìí. ó mọ ibẹ̀ ṣe ọba ó tún rìkọ́dì tó sì máa kéré nàìjíríà. gbogbo ń dẹ́ kódà ẹ̀mọ̀ sí fáwà láti gbogbo ẹ̀sìn mọ́tò. eléyìí máa kọ́ sí eléyìí máa kọ́ sí. àwọn àìsàn ẹ̀mí ò lè wá lọ mọ́tò kún àbí ah lè ń fẹ́ gbá wà báyìí ó ti sáà lè bá. ẹ̀dùn náà. náà ṣé bá ti. Yep. How about you? ẹ bá mú àwa àwa ẹ bá mú ọjọ́rọ̀ gbé ayé ní ẹ̀wà gbé ẹ̀jẹ̀ lórí ó kà wọ́n bá àbá áfíìsì tí ó ń bá àjọ ẹ̀yìn lẹ́yìn fún mi ní ìṣó ìjàrá ẹ̀wọ̀n tẹ́ padà wá lọ fún mi ẹ bá mú tọwọ́ yín lọ́wọ́ yín ni ẹ̀wá ẹ̀wá dìdí lọ mélé ìwá bẹ́ẹ̀ Nígbà jọ wá ní. Thank you. wọ́n ní àwọn akọwádà. ǹjẹ́ wà ní ilé àbúrò ẹ yóò wọ́n mọ́. ààrùn ìjẹ̀bù kùn mẹ́rin máa mú. ààrùn ìjẹ̀bù sí máa ń fa nǹkan lẹ́nu iwájú ọ̀dà hmm. ìfẹ́. àwọn ìyá gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀kọ́ mi lọ. Kìí sẹ́ ẹ̀yà yìí. Kìí sọ́kọ̀ àwọn ìyá mi. Aláàfíìsì. Nǹkan kan ayé òdìdí ń

ìjẹ́wọ́ ìyá òlé mẹ́ta mú ìwà aláàkùn ní àtàkẹ́ ìfẹ́ ní àtàkẹ́ tó jẹ́ máa pàlá àkùn. Gracias.

lórí lè tún lè tẹ́kì ní sọ́lẹ̀ yá ti lọ ẹnu. Kò ṣe má ní. Tètè máa mà níbà rẹ̀ tó ọlọ́ba nínú ìbẹ̀rẹ̀ nìkan máa rẹ̀ láàyè kò àwọn èèyàn kan pé ṣé ara kò sọ ní apá ni bá nǹkan tí màmá ti sá ó ní irú ẹ̀kọ́ ló ti dùn ló wà bá rìn sọ fún kò sọ̀rọ̀ mẹ́ ló wá fún kọ́ndíṣàn kan. Hello, everybody. Allahu samad. Àbúyá òkú láti padà sí Ẹ bá sì ní máa lè. Ẹ bọ́lẹ̀. Bá a nígbà ẹ bọ́lẹ̀. Àwọn ah, ẹ bọ́lẹ̀ náà yà wá ẹtí mú sóbò yìí. Tọ́jú èmi dà, ẹyin ló wà. Àbájáde tó àwọn ọmọ tó bò ní ẹ máa ń ṣe ẹ máa ti jú jàre. Àbájáde ìbọ̀dá kó sọ̀rọ̀ sí sí wọn kankan. Ẹgbà. Mo mọ̀ ká báyìí lóòótọ́. Dógbò ni. Dógbò ni. Dógbò ni. Dógbò ni orí tí ń bí wá bàbá ọ̀dọ́ rẹ̀ rí orí ẹ̀ tó sọ wọlé. Ah, vale, vale. Àwọn dájẹ́

ilé ìgàn ẹ máa sẹ́ndì tó ní ìtorí fòmí ti áǹgì ìgbádùn ṣe o kó kàn ṣe áǹgì kan síbẹ̀ kí wọ́n. ẹja ẹ sẹ́ndì tó ní ìyí náà. síta náà mi rí. mi gbọ́. Ah! kílẹ̀ náà ń lo èsì. Bí a mú tó lé, ní ìdí ìwé sọ. Ṣẹ́yìn. eleven dọ̀dọ̀ tí. Eh. ok ẹ rìkọ́dù eh. ti bẹ̀rẹ̀ àbí. ẹ sẹ́ndẹ̀ sí i tó clear. yóò tẹ̀ máa clear rẹ̀ lọ. Ìgbésẹ̀ ló wà mẹ́ o. Ìgbésẹ̀ ló wà mẹ́ o. Bọ́lá àwọn kàwá sí ní àbí. Wọ́n ṣe àríkọ́ tó ní tàṣí ìgbúrò ni.

gbé fún àwọn ọmọ àgbà. Ìdìtàn mí máa ń mú àgbà kò rí àrí. Ọ̀rọ̀ gíní ìrìn àti kò máa rí bí kì í sọ àwọn èèyàn. Then restart again. Ẹ̀mọ̀ jẹ́ ó restart mọ́ ni. Ẹ̀mọ̀ jẹ́ ó restart mọ́ ni. Ẹ̀mọ̀.

good tutù láti jọ joy <laughs> ẹ ọ yá báyẹn máa tẹ̀sẹ̀ báyẹn. ẹ tẹ̀sẹ̀. ẹ àìmọ́ yà á kírun o. alágbà ilé ní ìgbà ilé òkè bí ọ̀ bí bí ọ̀ mi ó bí ọ̀ mi o. Ẹja kírun bẹ́ẹ̀. Ẹja o. Ẹja kírun. Ẹja kírun bẹ́ẹ̀ gbà. Ẹja kírun bẹ́ẹ̀. Ẹja kírun. Ẹja kírun. Wọ́n ti kírun bẹ́ẹ̀. Wọ́n ti kírun

Soutak bayen Bren knè kounèt an partic Bund la win Apr Bè mmanchet spe sit

وعفوا بين وتعالى ṣé kò sí gangan níbi bíbá yìí. ọ̀dà ọ̀dà ònìyàn ọ̀yà ọ̀fẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ that my get ọ̀dà ọ̀dà. ọ̀dà ẹ̀kọ́ orí tọ̀dọ̀ mi. ẹ ó yọ ọ̀dọ̀ mi ní ọ̀rọ̀ tí mi à. ọ̀dọ̀ bá ti rí tọ̀dọ̀ mi. ìyẹn tàn bẹ́ẹ̀ nínú ìtàn bíbí. mo ti tàn. mo ti tàn bẹ́ẹ̀.

Gracias. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan ni ìdápọ̀lọpọ̀ ẹ bá yọ ọmọ ọmọ ẹ̀kọ́ nígbà wo ba mẹ́kọ̀ọ́ náà ní kò sọ̀rọ̀ wa sànù àbá ah. wa sànù ẹ̀ gbogbo tí ń fi àwọn ọmọ tí ń dà ní ìrànlọ́wọ́ ní ìgbà ọmọ ìjà sí lásán yẹn ti wọlé báyìí ọ̀sán tí yẹn ń wọlé lọ́wọ́ báyìí. 嗯。然后，哈。wa alaykum salam rahmatullahi. 哈。wa alaykum salam. your, your,

Oh. ẹ̀kí wẹ̀ rẹ̀ àgbèrè àgbàrá àdìgbàyọ̀ Ìmọ̀lẹ̀ yìí kó jẹ́ kó bá wà wà lẹ́nu.